وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وقل لكم الله kọlọ̀kún gba ọpẹ́ wa kọlọ̀kún gba ìwé wa kọlọ̀kún gba ìjọsìn wa ṣọ̀látù láàrín tí a kí iná kọlọ̀kún mẹ́ṣẹ̀ gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí wa ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ alhalqatu alilmiya ìkójọ eléyìí tó jẹ́ ti ọ̀sẹ̀ọ̀sẹ̀ tàbí rọra wa létí qala Allahu qala rasulu qala sàhábà kí lọ́lọ́wọ́ bá sọ kí ni ànábì sọ kí sì ni àwọn sàhábà sọ wa hadha huwa al-ilm eléyìí náà ni al-ilm òun ní ìmọ̀ wal-ilm kí ni òjíṣẹ́ sọ kí sì ni àwọn sàhábà sọ torí pé àlẹ́ ìlú náà fẹ́ wà láàmàlú sọ́ọ́lẹ́ huwa din kulluhu o tó jẹ́ sí òun náà ni àlẹ́ ìlú náà fẹ́ ìmọ̀ tó ṣàǹfààní wà láàmàlú sọ́ọ́lẹ́ àti iṣẹ́ rere àlàílmù almuktaranu bìlàámàlì ìmọ̀ tó jẹ́ wípé àsopọ̀mọ́ iṣẹ́ àso iṣẹ́ pọ̀mọ́ ولا فائدة في العلم إذا لم يعم إذا لم يعمل به kò ní máa sí àǹfààní nínú ìmọ̀ tí èèyàn bá mọ̀ kò sí bímọ̀ náà ṣe lè pọ̀ tó tí ò bá ti sí iṣẹ́ ń bẹ̀. lidhalika al-amalu huwa thamaru al-ilm ohun tó jẹ́ èso ìmọ̀ òun náà lè ṣe. walladhi la ya'mal bi ilmihi lam yajid thamarata al-ilm ẹni tí ò bá ti fi ìmọ̀ tó mọ̀ ṣiṣẹ́ kò rí èso ìmọ̀ lidhalika alayna bil ilmi wal amal ma'an ó dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa kí a fi ìmọ̀ wa ká fi iṣẹ́ kún ọlọ́run bá sọ fún wa ní alukur'an ya ayyuha alladhina amanu lima taquluna ma la taf'alun ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀yin onígbàgbọ́ òdodo kí ló dé tẹ máa ń sọ ohun tẹ́ kì í ṣe ohun tẹ́ ń ṣe ẹ̀wà máa ń sọ ẹ lè jí àfa ẹ lè jó ní mímọ̀ ẹnu yín lè dùn kódà ẹnu lè mọ̀ọ́rọ́ sọ ṣùgbọ́n gbogbo ń tẹ̀ ń sọ fáwọn èèyàn kí ló dé ẹ̀yin ò kì í ṣe kábùrọ̀ mọ́kàntà ní ìdàmáhí àǹtakóòlù máa la ṣàfààní à nǹkan òdìlú ńlá lélẹ̀ ìjẹ́ o lọ́dọ̀ ọlọ́wọ́n ọba pé kí ẹ máa sọ ohun tẹ́ ẹ̀ ní ṣe lè ṣe ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí iṣẹ́ wa àti ìmọ̀ wa ó gbọ́dọ̀ papọ̀ tá a bá ti ń kọ́ ìmọ̀ a gbọ́dọ̀ máa fi ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tá a bá ti fẹ́ ṣe ká máa gbìyànjú pé à ń wá ìmọ̀ lórí ẹ̀ àwọn kan wọ́n ní ìmọ̀ wọn ò fi ṣiṣẹ́ wọ́n tàtà rẹ̀ wọ́n parun nígbà tó náà bá ní ìdínà siratal mustaqim ọ̀nà ọba tó wá sí ojú ọ̀nà tó tọ́ siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó jẹ́ kó yọ́nú sí òmu al-ulama al-ummal àwọn náà ni àwọn onímọ̀ هم العلماء ولا العمال، àwọn tọ́nà ọba bínú sí làwọn tó ní ìmọ̀ tí wọn kì í fi ṣiṣẹ́ wala bọ́ọ̀lìn kó sì má jẹ́ ojú ọ̀nà àwọn tó sọnù wa humul ummal wala ulama òun náà ni àwọn tó jẹ́ wípé àwọn máa ń ṣiṣẹ́ ni wọn nímọ̀ nípa iṣẹ́ tí wọ́n ṣe wal muslimu a sì máa fi ṣiṣẹ́ ọlọ́run bá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé fa'alam annahu la ilaha illallah wastaghfir bi dhanbik walil mu'minina wal mu'minat ọlọ́run bá sọ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní fa'alam fa'alam annahu la ilaha illallah nípa la ilaha lọ́mọ wípé kí ni ó láìláha ìlàlá lọ́ní ìmọ̀ nípa láìlá ìlàlá lọ́mọ pé kò sẹ́ tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lẹ́yìn ọlọ́wọ́n ọba Allah nìkan wà sáfíìn nìdàmbì tó bá ti wá nímọ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ nínú iṣẹ́ tó wọ́n máa ṣe náà ní ìtìfàm máa tọrọ àforíjì fún rẹ̀ àti fún àwọn tó bá jẹ́ mùmìnì lọ́kùnrin àti lóbìnrin tó níbi kí lọ́lọ́ ọba ń sọ fún wa jọmọ́ ó pàdánù láṣẹ sallallahu alaihi wasallam pé kó wá ìmọ̀ tó bá ti wá nímọ̀ tán kò fi ṣiṣẹ́ eléyìí ó jẹ́nu tí ó ṣe pàtàkì wà ayyuhuma akthar èwo ló máa wá pọ̀ jù nínú méjèèjì jọmọ́ ìmọ̀ ni àbí iṣẹ́ ṣíṣẹ́ ni kó pọ̀ ní àbí ìmọ̀ ni kó pọ̀ nígbà mi a lè lómi ìmọ̀ ẹ̀ máa kéré ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe máa pọ̀ ó lè jẹ́ díẹ̀ ló mọ̀ díẹ̀ tó mọ̀ yẹn ẹ wá rí tábà fi ṣiṣẹ́ tó pọ̀ ìgbà míì sì ni ẹ rí ẹlòmíì ó ní ìmọ̀yẹ ìmọ̀yẹ pọ̀ ṣùgbọ́n iṣẹ́ kéré ẹ̀rí méjèèjì ló ní ewu nu ẹni tí mọ̀ ẹ bá kéré tíṣẹ́ pọ̀ ó lè kó àwọn nǹkan tí ò sínú ṣe olóore mọ́ ṣe olóore torí irú ẹni bẹ́ẹ̀ a máa kó sí àdáadáa lẹ̀ tó pọ̀ látara pé kí ni ó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ kò sí nímọ̀ tó bá láwọn kan tó yan nọ́fìlà hundred dáhùn pé ah iṣẹ́ olóore ló délẹ̀ yìí òun náà bá jọ ìwọ̀n nọ́fìlà yẹn hundred ni látara pé kò nímọ̀ ìmọ̀ ti sọ fún pé ah kí ló fẹ́ fi nọ́fìlà hundred ṣe kọ́ wá sọ pé ọkọ̀ fẹ́ kójọ ń sì nọ́fìlà hundred ni wọ́n fẹ́ yọ. wàkúlù kọ́ ìrètí tìbá ìmọ̀ sálà wàkúlù sáré fi tìbá ìmọ̀ nìkọ́là gbogbo dáadáa ó wà lára wọn tán ti lọ gbogbo aburú bẹ lára wọn tó dé lẹ́yìn wọn ni àwọn tó ti lọ mélòó ni wọn ló wá rí tán sọ pé àtọ́ bá fẹ́ yọ lọ́fíìlà hundred ni wọ́n máa yọ ẹ̀ka kúlò aláwọ̀ twenty twenty lórí rákẹ́yọ kọ̀ọ̀kan tí ẹ̀mẹ́ pé iṣẹ́ tó pọ̀ ni látara pé kò sí mọ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá jẹ́ pé ìmọ̀ ẹ̀ pọ̀ tíṣẹ́ kéré irú ẹni bẹ́ẹ̀ a máa kó sí oríṣiríṣi àwọn nǹkan aburú nínú ẹ̀ àṣejù àwa ń bẹ torí mọ̀ ẹ́ pọ̀ ìkọjá àlà á pọ̀ irú ẹni yẹn lè máa ṣaburú yẹ̀rìsíkáp àlìkàbáyẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nígbà tí ṣé òsì ti pọ̀ òun tá a máa sọ pé ní tàwa nímọ̀ jù yín lọ a nímọ̀ ń pa ẹ̀ amọ́lọ́ jù yín lọ asúmọ́lọ́ jù yín lọ so gbogbo ẹ̀ náà lò náà ó ní aburú so gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ máa ṣe àlékún ìmọ̀ wa gbogbo gbà ká sì máa ṣe àlékún iṣẹ́ gbogbo tá a bá ti mọ̀ ká máa gbìyànjú pé àfi ṣiṣẹ́ kọ́nà ọba kó bá ṣe àti ṣe dáadáa fẹ́mi kankan wa àlùmọ̀wá sọ́làtù lòlẹ̀ haitu tàwa kọ́ọ̀pùnà ibi tá a dúró sí òun náà ní ọ̀rọ̀ nípa ṣòrútù sọ́là ṣòrútù sọ́là àwọn májẹ̀mú lè sí àti sọ́là kírun tó lálàáfíà. àwọn májèmú ta gbọ́dọ̀ rí nínú àwọn nǹkan tá O ti sọ òun náà ni wípé ẹ̀rọ àwọn májèmú yìí man faqada ahadaha faqada salata kullaha ẹ̀ tó bá pàdánù ẹyọ kan ṣo péré nínú àwọn májèmú ta pè ní mẹ́sàn-án ta ti dárúkọ fún wa bẹ́ẹ̀ méje tabarẹ tó pàdánù ẹyọ kan bẹ́ẹ̀ ó ti pàdánù gbogbo béèyàn bá ṣe àlùwàlá ó ṣe ìmọ́tótó kò wá bóyá òhun tó fi kírun irú ẹni yìí ò nírun ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ rinlẹ̀ wàlà fárkọ̀ bẹ̀yìnláha àwọn májẹ̀mú ìkùsí yàtọ̀ láàrin wọn bẹ́ẹ̀ ṣe ṣe pàtàkì lè ṣe pàtàkì o kéèyàn wọṣọ kó lọ mọ́ṣáláṣí kó má kọjú sí kíbla irú ẹni yìí ò nírun o torí pé tẹ bá bí ẹni yẹn pé ṣé bí ìyọba ṣàlù àlàbó tó kírun ṣó nírun aṣọ fún yín pé ó nírun bó ṣe jẹ́ aṣọ fún yín pé kò nírun bó ṣe jẹ́ pé kò nírun yẹn ẹni tí ò kọjú sí kíbla bẹ́ẹ̀ náà ni òun náà nírun tó bá ti gbà pé ẹni tí ò ṣàlù àlàbó tó kírun ò nírun ẹni tí ò kọjú sí kíbla náà ṣe kí ni kò nírun ìlà ìdá dọ̀rù àyàfi kí dọ̀rù rí bá dé torí pé dọ̀rù rí tó bá dé tí ó fẹ́ kírun tí òun dọ̀rúrí tí wá jẹ́ kò rí tàyà mọ̀ mo ṣe èyí tó bá lè ṣe náà nìkan náà kò fi ẹnì kankan wá kò fi wá ṣe kò ń jẹ dáadáa. náà àwọn nǹkan tí a ti wá sọ yìí nínú ẹ̀ wà ní islam ṣẹ́rù tó islam májẹ̀mú ni mẹ́ṣòro ìsọ̀lá nínú àwọn májẹ̀mú ìrùn wà náà yẹ́kùbálù wàlá yókùbà nìkan àfihàn èrò kékeré tí ó gba islam ọlọ́run bò ní gbà wàdà mọ́nàfíìkì mọ́nàfíìkì tí ó ṣe mùsùlùmí tó fi islam bójú ọlọ́run ní gbà ó tòrọ́ lọ sọ pé wà qadimna ila ma amilu min amal faja'alnahu haba'an àwọn tó jẹ́ kékeré sí wọn gbogbo iṣẹ́ tó ṣe a máa kojọ́ báyìí àwa dojúkọ àní kí ó di èlùbọ́ kó kú dànù ọlọ́run ní innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́run ní ẹ̀ráwọn mùnàfíìkì inú náà ọ̀gbìn náà ló máa wà underground yìí ló máa wà àwọn tá à ń sọ yìí wà ìdá kọ́ọ̀mù ìlà sọ̀dá ìdá kọ́ọ̀mù kò sàlà àwọn ẹni tí wọ́n kírun tó bá tẹ̀ wá fẹ́ kírun wọ́n máa ń kí pẹ̀lú laziness ni wọ́n máa lazy wọ́n ń kí dáadáa ìrọ̀ ọ̀nà náà wọ́n fẹ́ fi àwọn èèyàn nígbẹ́ èmi náà máa ń kírun kọ́mọ máa ṣe wá mọ̀nà òkè so ọlọ́run ní gba ìrun wọn kọ́mọ kó gba ìrun ẹnì kọ̀ọ̀kan wa wàlà àkùlù ṣẹ́rọ̀tún lè ṣòro fi sọ̀là làákàyè nínú májẹ̀mú irun ni o wàlà tó ṣe ràìn hàlàlì màjìmú ẹni tó bá ya wèrè àti irun lọ́rọ̀ yẹn fún wàtàbíyé ṣẹ́rọ̀tún lè ṣòro fi sọ̀là káàtì kọ́mọ́ ti dàgbà kó lè ṣòpinya láàrin àwọn nǹkan síra wọn nínú májẹ̀mú ni o wàlà tẹ́jìbù àlàfọ̀bí irun òní máa jọ́rọ̀ yàn lórí ọmọ kékeré ìlà ànáhu yọ àlàmù bí ó bá ṣe pé ọmọ yìí àyàfi wípọ́ ọmọ yìí a máa kọ́ ànábi ni mórù sallallahu alaihi wasallam mórù awladakum salata wa hum àbìnà ìsàbà ànábi ni ẹ máa pa àwọn ọmọ yìí láṣẹ pé kí wọ́n máa kírun nígbà tí wọ́n bá ti pé ọmọ ọdún méje ẹ máa pa wọ́n láṣẹ ẹ má gbà fún wọn ẹjọ́ máa kí wàdùrìbù hùmà àléhà wàhùmà àbìnà wàásàrà tó bá ti pé ọdún mẹ́wàá tí wọ́n kírun ẹ máa fún wọn ní ẹgbà tààrà ẹ fún wọn ní ẹgbà tààrà ló fi jẹ́ ẹgbà àlèyọ́kù ní gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi mọ́ngọ́rì Islam ní view Islam lórí Islam fi wò torí pọ́ mọ́ wọn máa ṣọ̀lẹ́ gbà mí ọmọ tó ń kírun déédéé ìgbà mí àwọn aṣọ̀lẹ̀ ẹ jẹ́ kó mọ̀ pé rùn àti ìfiṣeré torí pé tí èèyàn wà nínú ìlú Islam tó bá pa ìró títí òkì irú ẹni yẹ istatab tó bá ní kó túbá tí ò túbá tí ò kí náà irú ẹni bẹ́ẹ̀ máa pa ni tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀ rí i pé ṣé a máa fẹ́ kọ́ ọmọ dàgbà dépò yẹn ipò tá bàlágà tí ò kírun táwa ní ẹ̀tọ́ sí kú tó bá jẹ́ pé káwa lù yẹn ni a máa lù tó ìwọ ọmọ tó ti pé ọdún mẹ́wàá má lọ fèrò ṣeré o àwa máa fẹ́ gbaládá o tó bá fi rùn ṣe pẹ́rẹ́ tó bá fi rùn ṣeré pẹ́rẹ́ àwa fẹ́ gba ládàá o kódà lè má bẹ́ẹ̀ sọ tá a máa fi yọ ibi ká lè gba ládàá tó bá ní kí ló dé àfa wàá sọ lè bó hun màlẹ́ ha wàhún àbẹ̀nà wàásàrà ànábì ló ní ká fún yín ní ẹgbà sọ̀rọ̀mà ìwẹ̀sánà bẹ́ẹ̀ bá ti kírun dédé nígbà tẹ́ ti pé ọmọ ọdún mẹ́wàá tó gbogbo ọmọ ọdún mẹ́wàá ẹ gbìyànjú àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ ká máa kírun dédé kọ́lọ́mọ́ṣẹ́ ṣe ní ọrùn fún wa bákan náà jọmọ́ nínú àwọn kan tàbí lọ síwájú òun náà ni wípé àwọn ṣùrùtù eléyìí láti kà síwájú níbi ọ̀gọ̀rọ̀ ìbáàdà ni wọ́n ti jẹ́ májẹ̀mú kò ń ṣe lórí èrò nìkan ìyẹn ní Islam gbogbo ìbáàdà tá a bá ń sọ ìjẹun tá a bá ń sọ ní Islam mùsùlùmí là ń bá wí bákan náà ẹni tó ní làákàyè là ń bá wí kò kì í ṣe ọmọdé là wí tó bá ń sọ̀rọ̀ zaka kò ń sọ̀rọ̀ ọmọdé o tó ti yé tó ẹni tó ti bàlágà òun ni à ń bá wí ohun tó kọ́ ṣẹlẹ̀ ń pa zaka òun ni pé zaka ọmọdé tí ọmọ bá ní owó tó wá wọ zaka àwọn tó jẹ́ mọ̀ sùkúlù lé lórí òun làwọn tí wọ́n jẹ́ alámòjútó ọmọ yẹn ṣùgbọ́n ọmọ gangan pé à ah, wọn yọ zaka ní owó ẹ̀ ọmọ yóò lẹ́jọ́ lé lórí o nà lẹ́yìn náà nínú àwọn nǹkan tí a ti sọ fún wa òun náà ni rọ́fọ̀rùn lẹ́hàdà ká mú ẹ̀gbin tó jáde kúrò lára wa kúrò bákan náà ẹ̀gbin tó bá wa lára tó ta sí wa lára tó wà láàyè tàbí fẹ́ ṣe sọ láti ká mú kúrò wà títúrú làárọ̀ ká bo ìhòhò wa wà títúrú kárọ̀mù lè ń tàn àti sọ fún wa pé ìmáa bó òhò yìí eléyìí jẹ́ àpọ́nlé fọmọ ẹ̀dẹ́ ènìyàn o mayyaza Allahu bihi wa bayna sa'iril khalq ọlọ́run ti ṣòpinya láàrin àwọn èèyàn àtàwọn ẹ̀dá tó kù wàjú kọ́ọ̀lù waqt nínú ọmọ jẹ̀mú láti sọ òde kí àsìkò ìrun wọlé wàlá salata illa fi waqtiha kò sí ìrun àyàfi ní àsìkò ẹ̀ wà ahabbu al-a'mali ila Allahi as fi wà zero lẹ́yìn tá a bá ti ṣe tán lọ́hùn tán ká tó wá ṣe dáadáa sí àwọn wa wọ́n ní jihad fi sabilillah tá a ti wá ṣe dáadáa sáwọn òbí wa àwọn a máa ṣe jihad láti dáàbò bo ọba pẹ̀lú owó wa àti ẹ̀mí wa àti gbogbo tí ọlọ́run ọba bá fún wa jihad tá a wá ń sọ ìkò kì í ṣe káwọn èèyàn máa ṣe kọ́ máa dàlú àbí kí terrorism jihad onímájẹ̀mú ó sì ní ètò so ọ̀gọ̀rọ̀ yìí táwọn mùsùlùmí ṣe káàkiri lẹ́nu àtàwọn tí wọ́n fi ṣe mùsùlùmí tó fẹ́ sọ àwọn mùsùlùmí lẹ́nu tí wọ́n wá fi bojú pé àwọn ń dà lóru ìdà lóru lélẹ̀ ìsìláàmù ọmọ kankan pẹ̀ eléyìí jẹ́ àwọn nǹkan tí a ti sọ síwájú wàlíyáwó máa aṣáàrù tó sáàmì wàhùwà tẹkibáàrin kíbìlà lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹjọ òun náà lè ká kọjú sí kíbìlà tí àyè bá tún gbà wá àásọ lórí ẹlẹ́ẹ̀kẹsàn tí wọ́n fi parí ẹ̀ òun naa ni àníyàtò òun naa ni àníyàn fi salatihim ẹ̀rí kébùlà tá à ń sọ ibi táwọn je máa ń kọjú sí nígbà tí wọ́n bá fẹ́ kírun wa huwa shartu asas min shuruti salat ó sì jẹ́ májẹ̀mú ìpìlẹ̀ nínú àwọn n'inu ìrun kíkí a gbọ́dọ̀ gbìyànjú láti rí ipa mójútó ká kọjú sí òun náà Kaaba kakọjú sí ìdábá fẹ́ kírun wà darí ẹ̀kọ́ lè kíbìlà ẹ̀rí kíbìlà tá à ń kọjú sí lẹ́yìn ó ní ìtàn tó sì jẹ́ pé látara ìtàn yìí àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó wà látara ẹ̀ tó yẹ kí gbogbo wa kọ́ àìní lè bá rà ìkọ́nù àwọn sàhábà tí ó jẹ́ àlùbàrà ó sọ wípé anna nàbíyà sallallahu alaihi wasallam salla salla ilà bẹ́ẹ̀tì mọ́kìdìs ó lànà bí kírun lẹ́nu tó máa ń kọjú sí mọ́ṣáláṣí bẹ́ẹ̀tì mọ́kìdìs ìyẹn ni mọ́sílì àkṣọ mọ́ṣáláṣí tó wà ní Jerusalem kọ́nà ọba àlekè ọlá kó bá wa dáàbò bo mọ́ṣáláṣí náà àti àwọn mùsùlùmí tí wọ́n wà níbẹ̀ ànábì kírun sítàtà àṣàrọ̀ kà ṣáhárọ̀ sítàtà àṣàrọ̀ ṣáhárọ̀ ó kírun fún tí ò dé ní sixteen months nígbà tó náà bá ṣe irun ní ọ̀rọ̀ yẹn fún tó fi ń kọjú sí àyè rìwáyà mi ní seventeen months ni lànàbì fi kọjú sí àyè yìí lẹ́ni tó ń kírun fún ọlọ́run ọba ẹ wá rí nígbà tí ànábì sọ̀rọ̀ bá ariwo sẹ́nà tó bẹ̀rẹ̀ tí ó kọjú sí àyè tí ó fi ń kírun ànábì sọ̀rọ̀ bá wà sẹ́nà ó sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ìmáa ṣe gbogbo nǹkan ẹ̀ láti fi yàtọ̀ sí àwọn tí wọn kì í ṣe ànábì nífẹ̀ẹ́ peter mọ́yìlú pé gbogbo tóun bá ń ṣe kí wọ́n mọ̀ pé ah, àwọn mùsùlùmí ni wọ́n máa ń ṣe nǹkan báyìí àwọn mùsùlùmí ni wọ́n máa ń ṣe nǹkan báyìí kó má jẹ́ wípé àdá pọ̀ wàkánà yu'jibuhu an takuna qibala al-bayt qiblatuhu al-bayt ó sì máa ń wọn ànábì kó jẹ́ pé káàbà lànábì ń kọjú sí kó má jẹ́ eh, mọ́sílì àfọ́ ní Jerusalem وأنه صلى أول صلاة صلاها صلاة العصر irú àkọ́kọ́ tàbí wá sí ní ẹ tó kọjú sí ni kàábà tá ń kọjú sí lẹ́yìn ó jẹ́ sọ̀láṣì làásù wà sọ́là máa kọ́ omi ó sì kírun pẹ̀lú àwọn èèyàn kan fakọ́rọ̀jà rọ́jùlò ní mọ̀gánà na àdàkọ́ òní ó bá ahli masjid nígbà tó ń lọ ó bá rí àwọn kan ní mọ́ṣáláṣí kan torí pé nígbà tí àlọ́dún sọ̀rọ̀ máa lè sọ́lá wà láyé àwọn mọ́ṣáláṣí kan náà wà nínú ìlú Mọ̀dínà bí àwọn àyè tó bá dé ń jìnà síbi tí haram wà àwọn èèyàn kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ torí pé àwọn sọ̀hábà àgbọ́yé wípé mọ̀nbánà lillahi baytan bánà máa hùláhùn manzilatan fil janna ẹnikẹ́ni tó bá kọ́ ilé fún ọlọ́ọ̀bá ní ayé tó kọ́ mọ́ṣáláṣí ọlọ́run máa kọ́lé fóun náà ní àdìjọ náà ló fi jẹ́ pàwọn sọ̀hábà tẹ́lómi bá rọra ní chéńjì díẹ̀ báyìí òun náà ṣàwọn pé ilẹ̀ kékeré tèmi náà fi kọ́ mọ́ṣáláṣí kódà orí pàwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan táwọn sọ̀hábà kọ́ kéékèèké kéékèèké ó sì wà ní gbòòrò tí wọ́n ṣe títí di èyí sọ̀rọ̀ tó kírun kan ó bá rí àwọn kan wàhúmùrọ̀ kẹrìún lẹ́yìn tí wọ́n ń wọ́n sì wà lórí ìrókò kọ́ọ̀là arákùnrin bá gbà pé aṣèhádùn ìlà àpò tí ọlọ́run bá o fàkọ̀dùpọ̀ láìpẹ́ máa nàbí sallallahu alaihi wa sallam kíbalà àlùkáàbà kíbalà àlùkáàbà ó ní mo ti kírun pẹ̀lú sọ̀rọ̀ lẹ́yìn tí kí ló ṣẹlẹ̀ fàdárú kàmáhùn kíbalà bẹ́yì sallallahu alaihi wa sallam radiyallahu anhum wọ́n ní àwọn ẹni orí ìrùkú ni wọ́n wà fàdárú wọ́n ti jẹ́ kiri wọ́n wọ́n pé kádìdè kádìdè lọ rárá orí ìrùkú tí wọ́n wà tó gbọ́ pé wọ́n ti kírun sí kàábà báyìí wọ́n kọjú sí orí rùkú tí wọ́n wà yẹn náà ni wọ́n ti fi ṣe kíni ibi là ń kọjú sí fàpẹ̀lẹ̀ àwa wà lórí rùkú àwa gbọ́ pé wọ́n ti yí kíbla padà síbí orí rùkú yẹn náà la lè fi tán lọ́la ìmọ̀mù tó wà ní ó wá padà wà lẹ́yìn ìyẹn lọ́ fi ń pe mọ́ṣáláṣí yẹn ní kùbà wọ́n máa ń pè ní mọ́sídìlù kìbìlà tẹ́yìn mọ́ṣáláṣí tó ní kìbìlà méjì àwọn mùsùlùmí wọ́n wà láyé wọ́n ti tán so dáadáa kan nìyẹn tí àwọn mùsùlùmí ṣe nígbà tí ilé wa ṣẹlẹ̀ wọ́n kírun báyìí wọ́n wá ní àwọn mùsùlùmí wákàna lẹ́bi máa ta àdàlẹ́ kébìlà kọ́bùlà àni tùháwàl kébìlà lẹ́yìn rìjáàdà kó sì lù wọ́n wá láwọn kan wà ní àwọn sọ̀hábà tó jẹ́ wípé wọ́n ti kú wọ́n pa wọ́n wọ́n kú sójú ọ̀nà náà àwọn ẹni èèyàn wá wò pé agbọ́ títí wa gbogbo òun ta ti kí láti jọ yìí àwọn wò pé ló yẹ di wéè nígbà tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí àwọn kọjú sí wọ́n wá wò pé ah bó wá ní agbọ́ tí wa ta wà láyé ta tó sì lè rírun méèkì àwọn ọmọ ìyá wa tó ti kú ń kọ́ wàyí ń fi rúra àlá òkú sí ìwà lè òkú àná bí ìmọ̀ ọ̀tọ̀ àwọn sọ ábà ti ara wọn púpọ̀ wọ́n sì máa ń feel concerned fúnra wọn ẹ wo àwọn sọ̀hábà yìí wọ́n concern pé wọ́n wà concern nípa pé àwọn ọmọ ìyá wa tán ti lọ nígbà tí wọ́n wá ń ṣe léyìí wọ́n ní lamnadiri mọ́nà kó lù fi yìí àmọ́ ta fẹ́ sọ fún nípa wọn èyí tó ti kíyẹn sí lọ́mọ àgbà báyìí fàánzàlọ́láhù ọlọ́ọ̀bá bá tó ayà kalẹ̀ pé wà má káàdà lọ́hùn ní òbíà ìmọ̀nàkù ọlọ́run ní ẹ̀rí ọlọ́wọ́ba kò ní rá láre ìgbàgbọ́ yín ìmọ̀ níbi ìgbàgbọ́ bí sọ láti ní ọlọ́run bá gbà lérò pé irú tẹ́tí kí ẹ kọjú sí Baitul Maqdis ọlọ́run bò ní ṣe kí ni kò ní ra láre torí ń pẹ́ tẹ̀ lọ́lọ́run bá ní Bukhari gbà wá Muslim náà gbà wá eléyìí jẹ́ ti ó ṣe pàtàkì torí ń pé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní kí ọlá ó gbàdúrà ànábì ló fi ṣe eléyìí fún ànábì sallallahu alaihi wasallam gbígbàdúrà lọ́wọ́ ọba fi ṣe fún un. torí pé ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ó máa ń nífẹ̀ẹ́ pé káwọn mùsùlùmí tí àwọn èèyàn mọ̀ yàtọ̀ pé á ah, àwọn mùsùlùmí lélẹ́dì níbi ìmúra ó ká níbi ọ̀rọ̀ sísọ ká mọ̀ wọ́n yàtọ̀ níbi ni àwọn mùsùlùmí ló máa ń ṣe bí islam ṣe nìyẹn nípa ọ̀rọ̀ kíbla ọlọ́ọ̀bá sọ fún wa nínú àlùkò àlùkò ó ní fẹ̀yàkóòlù sùfàháhù mi na ọlọ́run ní àwọn kan lú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àsùfàhà àwọn òpònú àwọn ọ̀dẹ̀ nínú àwọn èèyàn wọ́n ní àwọn ni àwọn ọ̀dẹ̀ tó náà bá ń sọ àwọn àfáà kan ní homer kufar wọ́n ní kufaru làárọ̀ wọ́n láwọn lárúbáwá ni àwọn kan ní arubabul yahud àwọn àgbàfà àwọn yahudi ni àwọn kan àwọn kan láwọn mùnáfìkì ni ọlọ́run láwọn òpònú yìí wọ́n máa ń sọ wípé ma wallahum an qiblatihim allati kanu alayha kíbílà tó máa ń kọjú sí kírun tẹ́lẹ̀ kí ló dé tí wọ́n fi kọjú síbẹ̀ mọ́ tán ti gbójú kúrò ńbẹ̀ kí ló dé tí wọ́n fi kọjú sí kíbílà mọ́ tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí wọ́n wá ń kọjú sí ń sìn wọ́n ní kí ló dé tí wọ́n fi kọjú sí kíbla mọ́ alẹ́tì kanu àléhà eléyìí tó jẹ́ pé wọ́n máa ń kọjú sí tẹ́lẹ̀ tó nípa òkèfèrí yẹn wọ́n sábà ń fẹ́ kẹ́ ṣe nǹkan bá wọn ṣe ń ṣe ni àwọn a máa kọjú síbẹ̀ yẹn wọ́n fẹ́ káwọn mùsùlùmí náà máa kọjú síbẹ̀ ọlọ́run ní kó lè láàyè mọ́ṣírík wà ní mọ́kàlẹ́ ọlọ́run ní ìdí ànábì sọ fún wọn pé àti mọ́kàlẹ́ ibi tó òun ti máa ń wọ̀ wà ní mọ́ṣírík ibi tó òun ti máa ń yọ ọlọ́run ló ní gbogbo ẹ̀ yahdi man yasha ila sirati mustaqim ọlọ́run sì máa ń tọ́ sọ́nà ẹni tó bá fẹ́ wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run lẹ́yìn mùsùlùmí gẹ́gẹ́ báyìí la ṣe ṣe ní ìjọ ìwọ̀ntúnwọ̀nsì mùsùlùmí moderation between laxity and extremism mùsùlùmí ò ní máa jẹ́ extremist kò ní jẹ́ tó máa wà last behind ohun tó bá yẹ kó ṣe ó gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n kò ní ṣàṣejù àárín méjì ni mùsùlùmí máa ń wá kò ní jọlẹ̀ kò sì ní jẹ́ táwà tún forward níbi tí ò yẹ kó forward lé lórí ọlọ́run ló ń ṣe wá ní ìjọ ìwọ̀n tó wọ̀n sí kí ló dé ọlọ́run ní litakunu ṣuhada ala nnas kẹlẹ̀ máa jẹ́lẹ̀rì lórí àwọn èèyàn ẹ̀yin tẹ́fẹ́ já dájọ́ lọ́jọ́ gbẹ̀gbẹ̀ àdìsíámọ̀ ṣó ṣe dáadáa bí ó ṣe dáadáa ẹ gbọ́dọ̀ jò ní déédéé lọ́lọ́run ti ṣe yín lẹ́ńtà wà láàrin middle course wọ̀yàkúlù rọ̀súlù àlẹ́ wọ̀yàkúlù rọ̀súlù àlẹ́kùn ṣẹ́yìdà ẹ̀yin á máa jẹ́lẹ̀rí lórí àwọn èèyàn ànábì á sì máa jẹ́lẹ̀rí lórí ẹ̀yin sallallahu alaihi wasallam ọlọ́ni wà máa ja'alna al-qiblata allati kunta 'alayha illa lina'lama man yattabi'u ar-rasul mimman yanqalibu 'ala 'aqibayhi ọlọ́ni kíbìlà tuntun tá a ṣe fún yín kò síbi tá a fi ṣe fún wa ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe pé kọ́nà ọba lè fi rinlẹ̀ kó ba lè fi mọ̀ wa tí gbogbo àná máa wá mọ̀ ká mọ̀ àwọn olódodo nínú káàsì máa wọ ní ọ wàlà ya'lamanna Allahu alladhina sadaqu wàlà ya'lamanna al-kadhibin ọlọ́run fẹ́ ká mọ onírò àtòrí òdodo àwọn ẹlòmíì tí wọ́n máa ń kílèmù pé mùsùlùmí ni wọ́n ẹ kí ọjọ́ kẹ máa mọ̀ pé wọ́n ń ṣe mùsùlùmí gidi òun tó bá gbọ́ pé ànábì ní ká ṣe nǹkan kan lọ́wọ́ máa yọ̀ sẹ́là ìbẹ̀lẹ̀ ti máa rẹ̀ ń tàfẹsẹ̀fẹ́ ìbẹ̀lẹ̀ ti rẹ̀ ń tà máa tàbí sẹ́yìn níbi tó dé dúró yìí ó dàbí pẹ̀ máa sẹ́yìn nígbà tó fi ẹ̀sìn bá dé ọlọ́run níbi tá a fi ṣe kíbílà fún yín afẹ́mẹ́ tó máa tẹ̀lé òjíṣẹ́ ẹ wọ àwọn mùsùlùmí yẹn bá wọn ṣe tẹ̀lé òjíṣẹ́ orí ìrùkù ni wọ́n wà wọ́n gbọ́ pé ànábì sọ̀rọ̀ àṣẹ́lá ó ti yí kíbílà padà wọn ò wọ́n pé káwọn dìde náà báwọn mùsùlùmí ṣe rí nìyẹn ló fi jẹ́ pàwọn náà lẹ́nu tó dáa jùlọ tá a lè tẹ̀lé torí àwọn náà ń tẹ̀lé ilà ala iná hada Allah ọlọ́run ní bá ṣe yí kàábà padà bá ṣe yí kíbìlà padà yẹn ohun tó lé ní àyàfi fẹ́ntọ́nà ọba bá tọ́ bá ń sọ̀rọ̀ irun ó ní ẹ máa wá rànlọ́wọ́ ọlọ́run pẹ̀lú sùúrù àti lé o àyàfẹ́ tọ́nà bá bá ṣe ní rọrùn fún òun ló máa ń rọrùn fún kọ́nà bá fi rẹ nìkọ̀ọ̀kan wa lọ́rùn ọlọ́run ní kíbla ta ní kí wọ́n yí padà yìí ohun tó le ni fẹ́ẹ̀mẹ́ pé ń sìn ọlọ́run ti láwọn òpònú wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ̀ à ẹ̀yin o ẹ̀yin tó jẹ́ pẹ́ ti ẹ̀sìn yìí máa ń yí ni tẹ́ bá sọ nǹkan kan lénìí tó bá túnjọ láǹsìn ẹ̀tún ní kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀tún ní àmójúgiri kanú tíra kan pé à òtí ẹ̀tún ti jólódodo nìyẹn ẹ̀tún jólódodo ẹni tó jẹ́ kó lékún ìmọ̀ ló mọ̀ máa darí ẹ̀ tó bá tún rí pé ibi tí ìmọ̀ tó kọjú sí ni ibẹ̀ lòun náà kọjú sí tó bá rí pé bí mímọ́ ìmọ̀ tó kọjú sí á tún yíjú sílẹ̀ ẹ̀rọ aṣọ tó ní kálukú wá wọ̀ ni gbogbo àwọn aṣọ táwọn bàbá yìí wọn bàbá wọn ní láyé àtijọ́ ta ló lè gbé òfì sọ́rùn sí inú wa kó wá máa wọ òfì káàkiri àdúgbò tí ò bá ṣe pọ́ńṣe tíátà ta ni jọ̀mọ́ tó lè gbé òfì wọ mélòó mélòó àwọn aṣọ táwa bá wọ́n ń paṣọ kan ní ọ̀pẹ̀lẹ̀pà tẹ bá wọ̀ sọ́run àwọn èèyàn ti jọmọ ta ló lè bá yín wọ̀ ta ló lè bá yín wọ̀ jọmọ tó bí ilé ayé ti rí nìyẹn gbogbo nǹkan dàgbà sí ìmọ̀ wa náà máa dàgbà sí kò ń ṣe pé òfin ẹ̀sìn tuntun fẹ́ wáyé ṣùgbọ́n ó ti wà lákọọ́lẹ̀ àwa lè má ìtì kà débẹ̀ ọjọ́ ta bá wá kà débẹ̀ pé ah bẹ́ẹ̀ tún ti ẹ̀sìn sọ́ọ̀lì kí ló máa ṣẹlẹ̀ jọmọ́ gbogbo ta ti wà lórí ẹ̀tẹ́lẹ̀ á sì pàtì ẹ̀sìn òfin ṣe personal property èèyàn kan kò ń ṣe dúkìá wa bọ́nà bá ti fẹ́ ní ká ṣe láti máa ṣe àní agbára àní kọ̀ǹtì olórí bá ti fẹ́ ṣẹ̀sìn ó tọ́nà bá ti ní ká ṣe náà la máa ṣe òtábárùfin ọlọ́wọ́n ọba tá a dúró lé lórí tá n tẹ̀lé a máa gbalada tí ó bá tún wá hàn sí wa pé òtá dúró lé lórí yẹn ẹ̀rí kan wà tó tún tẹ̀ mọ́lẹ̀ tó tún ju òun lọ èyí tó jù lọ yẹn la tún máa tẹ̀lé bí gbèsè ayé mùsùlùmí ṣe rí nìyẹn yàíṣu bẹ́yìn tẹ̀líìrì wa tẹ̀lí mùsùlùmí a máa ṣẹ̀mí láàrin pé ẹ̀rí lélẹ̀ ẹ̀rí lélẹ̀ ni èèyàn sì gbọ́dọ̀ mọ tó ń jẹ́rì tó máa ń sọ pẹ́ẹ́rì ẹ̀dì rẹ̀ lómi kò máa ń sọ̀rọ̀ tó tọ́ kò ní ẹ̀ ó wà ní kùrán báyìí ó wà ní kùrán báyìí ṣé bó ṣe wà ní kùrán náà nìyẹn tẹ́lómi bá ní ó wà ní kùrán bá kan tẹ́ bá wá kó ti kù ya ibi ìfúnwá ni ah ó mà takora wọn torí pé ọkàn ló mọ̀ torí pé ọkàn ló mọ̀ tẹ́ bá wá ń kórìṣiríṣi fún àwa máa dàrú mọ́ lójú ló fi jẹ́ ń pa gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́nà kò fẹ́ni kankan wá ṣe kò ń jẹ́ dáadáa ọlọ́run bá sọ fún wa ó ní ẹ̀rí ilà alákàdíyàn ilà alàlẹ́bí náà hàdàmà ọlọ́run tó lé ní o wà má kánà lọ́hùn lè yòdí àìmánàkùn ọlọ́run sì ní irun kò níra láre iná lọ́hà bí náà ti lọ́rọ̀ òfin rahim ẹ̀rọ náà bá aláàánú oníkẹ́ni fọmọ ẹ̀gẹ́ ènìyàn kọ̀dẹ̀ lọ́rọ̀ taqalluba wajhika fis sama bí wà náà ṣe ń kọjú sí sọ́mọ̀ ànábì ṣe ń kọjú sí ni àwọn ibi kíbla kàába ànábì aṣá máa kọjú síbẹ̀ lẹ́yìn tó ń dààmú ah kó dẹ̀ jẹ́ pé mi mò ń kọjú sí kó dẹ̀ jẹ́ pé mi mò ń kọjú sí ọlọ́run rí gbogbo bó a máa wá yí ojú ẹ̀ padà sí kíbla kan tó jẹ́ pé wà yọnu sí inú a kàábà táwọn ọbí sọ̀rọ̀ máa yọ̀ sẹ́lá tó ń bẹ náà ọba fún kàábà táwọn ọbí ń dààmú fún pé kí ọ náà ọba àlékè ọlá kó ṣe é ní ibi tó wọn á máa kọjú sí ọlọ́wọ́ wa fún àwa lọ́fẹ̀ẹ́ ló kò lẹ́nu àwa wa ń bá ìfẹ́ ló káàkiri à ń ṣe ìfẹ́ ló ní àgùdó wa táwa ifá pẹrẹ kíbla wa mẹ́ta ni kíbla kan là ń rí báyìí èyí mọ́ṣáláṣí ti wá kọjú sí tẹ bá dáwọn mọ́ṣáláṣí kan ẹ̀gbẹ́ báyìí lòun kọjú sí tẹ bá dáwọn mọ́ṣáláṣí kan ibi tó ń kọjú sí ni àwa sọ pé kìbìlá tún náà wà ṣídà tó kíbìlà àwọn èèyàn kan ni jọmọ kí èèyàn kọjú sí kí èèyàn kan kọjú sí kí èèyàn kan kọjú sí wọn wá nílùú kan náà làwọn kọjú sí ṣé irọ́ kọ́ là ń fa yẹn jọmọ àwọn nǹkan tó ń fa ìyapa tó ń ṣẹlẹ̀ láàrin wa nìyẹn à ń yapa lórí àwọn òfin ẹ̀sìn tí ò yẹ ká yapa lé lórí àwa ní ọkàn wa fẹ́ ṣọ̀kan ọkàn wo lè ṣọ̀kan àwọn nǹkan tó lè jẹ́ kọ́kọ́ wá ṣọ̀kan nìyẹn tí èmi bá ti gbà pé ibi tí kíbla wà ní ti gbogbo àjọ ń kọjú síbẹ̀ tẹ́yìn náà gbà ṣẹ́mi pé àní máa dààmú tó kọ́ lọ́n kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní iwájú haka masjid haram ọlọ́run ní báyìí rí ànábì ó yá da ojú kan kaaba ọlọ́run bá ní wa ọlọ́run ní gbogbo tẹ́ bá wà láfíríkà ẹ wà ní Europe ẹ wà ní Asia ẹ wà ní bolótúkù Amẹ́ríkà ọlọ́run gbogbo bíi tẹ́ bá wà fọwọ́lù ojú àkọ́ ṣàtọ̀ ẹ máa kọjú yín sí àárín mọ́ṣáláṣí ìyẹn náà ní Kaaba wàyí náà lẹ́dí náà ó tulù kìtàbà ẹ ráwọn tí a ní tíra àwọn Jew àti Christian làyàlámúnà anáhùn làákùnmí rọ́bìhìn àwọn náà máa wá mọ̀ pé òdodo lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín wa ma Allahu bi ghafilin amma ya'malun ẹ̀rọ àwọn tí wọ́n gbàtọ́ náà bá gbogbo tí wọ́n ń ṣe lọ́nà ọba ọlọ́run bò fọnú fọ́ra nípẹ́ o ọlọ́run náà lẹ́bí náà tẹ́bi ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ rí ojú ọ̀nà tẹ́yìn tẹ̀lé yẹn kíbìlà tẹ́ ń kọjú sí níbi tẹ́ fi ń kírun àti ọlọ́run bá tẹ́ ń kọjú sí tó jẹ́ pé òun lẹ́ wọn tí wọ́n ọlọ́run ni wọn ní tẹ̀lé o wà máa ń tàbí àwọn onítẹ̀lé náà má ti kí ni èyí náà má ti ká máa tẹ̀lé wọn o wà máa bá tàbí ìǹkébí látàbà ọlọ́run ní ẹ̀rọ àwọn tá à ń sọ igan fúnra wọn àwọn náà kì í tẹ̀léra wọn ẹ̀ rí i pé wọn ní kíbla kan wọn níbi ìdojúkọ kan ibi tó bá wọn ní kálukú ni bó bá ti wọn ní kálukú wọn ló ṣe ń kan ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí nìyẹn téèyàn kan bá gbé nǹkan kan wá lé ní àbèrè pé mo ló ti rí béèyàn kan bá kọ orin ẹ̀sìn kan lé ní àwo orin ẹ̀sìn tó kọ ànábì ò kọ ọba ìsọ̀wọ́ àlùmọ̀sálà téèyàn kan bá gbé náà fílà kan délé ní mùsùlùmí bó bá ṣe ń ṣe lọ kódà kó ti máa ṣe fógun ọdún ọjọ́ kan náà gbá àwọn mùsùlùmí kan pàdé ẹ̀ wọ́n ní ààbọ̀ bàbá mọ́ọ̀mù ààrẹ lè ní gbèsè ayé ànábì iye náà fílà tẹ̀lé ayọ̀ àti bẹ́ẹ̀ ṣe ní ayọ̀ yìí ààrírú ẹ̀rí táwọn sọ̀ ẹ̀yẹ́ mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá ni ibo wà láwọn bàbá ti jogún ẹ̀ àwọn náà jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá ni tí wọ́n wá padà fi tì sọ́dọ̀ àwọn sọ̀hábà ìwọ́gbẹ́nu ẹ̀ dákẹ́ àwọn bàbá ló sọ bẹ́ẹ̀ àwọn bàbá yìí ò máa ń ṣe ọlọ́run wọn sì ń ṣòjìṣẹ́ ọlọ́run ọba wọn sì ọlọ́run ọba ò sì lóhùn máa rán kankan nu wọn sí wa látara bẹ́ẹ̀ jẹ́ ká pàtì ṣùgbọ́n yàrá wọn tí wọ́n ṣe mùsùlùmí gbogbo nǹkan ló wọlé mẹ́ béèyàn kan bá múrin kan wá lẹ́nu everybody ń kọ́ béèyàn kan bá mú mẹ́tọ́ọ̀dù kan wá everybody ń lò náà nìyẹn o ló fi jẹ́ pé ẹ̀rí pé inú àwọn ẹ̀sìn tó gbé dání gbogbo nǹkan tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ à ń pe náà ni à ń ṣiṣẹ́ ìyanu àṣẹ mẹ́ràkù ni gbogbo eléyìí náà nǹkan tuntun náà nínú ẹ̀sìn tiwọn náà tó wá di pọ́n èèyàn fi ń jẹun lẹ́nu ọlọ́run bá ní ẹ̀ láwọn gan fúnra wọn wọn ò ní tẹ̀lé kíbla ara wọn wà láyé ní tàbáta ahùwà ahùn mi bá àdìmọ̀ já akamínlá ilẹ̀ ọlọ́run ní lẹ́yìn ìgbà tí mo ti wá bá rẹ̀ ànábì sọ̀rọ̀ bá àlùyọ̀ sẹ́lá tó bá lọ tẹ̀lé fẹ́ẹ́ náà àwọn kèfèrí yìí na ìdánilàmínà bọ́ọ̀lì a iwọ na-ama di kẹfẹ́ níbi tí wọn wàá máa di alábòsí wàá máa di alábòsí ọlọ́run ní yáyọ ànábì yìí tákìlá ọlọ́run ní ìrìn ànábì yà náà wà ní àtúntẹ̀ ìrìkẹ́ àṣírí náà wà ní àwọn àtàwọn yìí ń ṣe ni ọlọ́run wọ́n ń ṣe ni ajírí wọ́n ń ṣe ní èèyàn máa ń bá ayé o má wọn inna kana hakima A ọba yìí ọba onímọ̀ ni ọba jọgbọ́n ni o ó mọ̀ ń pa wọn jù ẹ lọ ó mọ̀ gbogbo ète wọn o ọlọ́run ní tọ́lọ́ ọba kalẹ̀ fún wa lọ́bì ó ní kó máa tẹ̀lé o sallallahu alaihi wasallam inna Allaha kana bima ta'maluna khabira ọlọ́run ní lọ́mọ wípé ọlọ́run ọba gbogbo ń tẹ̀ ń ṣe pátápátá ó ní mọ̀ gbogbo ń ta ní òṣè tó bá tiẹ̀ wá nira fún ẹ ìwọ lẹ́mí kò fẹ́ ṣe kò sì gbára lọ́nà ọba àdékè ọlá. wa tawakkal ala Allah wa kafa billahi wakila ọlọ́ọ̀bá tó lẹ́sẹ̀ yẹn máa ń gbára lé ilé ìjẹ́ ìtàn nípa bí ọ̀rọ̀ kíbla bó ṣe wáyé ànábì sallallahu alaihi wasallam ibi tó ń kọjú sí kò yọnu sí ọlọ́ọ̀bá sì padà yí padà fún ẹ rí inú ọ̀rọ̀ kíbla yìí ẹ̀kọ́ pọ̀ tí ó yẹ kí a àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká rí mọ́ òun náà ni ali imanu bí man ṣẹ́hìdà bìlá àtẹ̀síkú tẹ̀síkú man ṣẹ́hìdà bìlá ẹni tó bá jẹ́rìí tó ń pọ̀ náà jẹ́rìí fún wa islam fẹ́ ká máa gbàgbọ́ ká fi ohun àtọ́ náà balẹ̀ ẹ̀rí lè ó lé gan lákàbí rọ̀ ohun tó lè ní ẹ̀rí pé nígbà tí wọ́n ń kírun lọ́wọ́ kristo abba ìdébẹ̀ tó ní òun kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ashadu billah anni sallaitu ma'a nabi sallallahu alaihi wasallam mo jẹ́rìí mo fọlọ́run búra fún yín pé mo kírun pẹ̀lú ànábì àwọn ẹni ìwọ̀n ti ẹ̀wọ́ pé ta ló ń sọ̀rọ̀ wọn ò dìde wò pé kán ti ọgbà à ah, ló fẹ́ máa ṣe lè fún wa orí ìrùkú ń ni wọ́n ti yí padà torí pé niyẹn ti fọ́ náà búra àwa tó bá fọlọ́ ń búra fún pé àmú fọlọ́ ń búra ó ká máa gbà wọ́n gbọ́ ẹ wà tó fọlọ́ ń búra gbọ́dọ̀ payọ̀ lọ́hùn gbọ́dọ̀ wàláì wàláì wàláì ẹ̀yin ọmọdé ẹ asára fún àwọn àgbàlagbà ẹ asára fún kò ń ṣe ohun tó dáa máa ṣe gbogbo èèyàn máa ń rí sáàbù ẹ̀mí tó bá ti ń ṣe ìgbà tó ń parọ́ náà a máa ni a sì ń pe ọ́nà rọ ìyá sì máa sọ fún wa léèyàn kan bá pàdé wá ń sìn tó sọ pé àfa àfínì kan fìdí kan wàláì wàláì mo fọ́ náà ń búra ṣé a máa fẹ́ gbàgbọ́ ni torí pé kí ni alghalibu alayna fi hadha zaman huwa al-kadhib torí pé o tó ti jẹ gàba lé wa lórí lásìkò lòun náà ni ká máa parọ́ wà ishhadu billahi ala al-kadhib ká sì tún máa fọ́ náà jẹ́rìí lórí irọ́ ohun tó ti gbajúmọ̀ lẹ́nu mi yẹn ló jẹ́ pé lè a máa kó bẹ́ẹ̀ sí tó fẹ́ ṣẹ̀sìn torí ẹni tí wọ́n ń búra fún tó mẹ́kọ́ gbẹ̀mí ìfẹ́ gbowó ọwọ́ mi sàárà ni ṣe mẹ́ pé wà láì làwọn èèyàn fi ń tajà ah, fọ́dọ̀ búra twenty naira múra irọ́ sì ló ń pa o ó ti rówó mẹ́ tó bá ta fún yín twenty naira o iye tí mo ra yẹn mo fẹ́ ta ah, ọlọ́jà tó máa ṣe eléyìí máa kéré nígbà tí òṣèpó gbọ́jà lẹ̀ láti fi ṣe sàárà ó fẹ́ tajà ni so ẹ ká gbìyànjú láti kẹ́kọ̀ọ́ ilé imtihanul àwọn sọ̀hábà ọlọ́run dọ́gba gbọ̀n wọn wò wọ́n wà lórí rúkú ọlọ́run dọ́gba gbọ̀n wọn wò ọlọ́run bá sì ti sọ fún wa pé òun á máa dán wa wò pẹ̀lú oríṣiríṣi nǹkan tádánwò bá wá dé mùsùlùmí gbọ́dọ̀ lè máa ṣe ìlúrú àdánwò bá wọn mùsùlùmí ní àsìkò yìí wọ́n ṣe sùúrù pẹ̀lú ẹ̀ wàlíkíbìlà ti dẹ̀lí ìlú tẹ̀míyìzìlì ọ̀nà ẹ̀rí kíbìlà ń tọ́ka sí pé àwa mùsùlùmí àyàtọ̀ sí gbogbo àwọn tó kù àyàtọ̀ a sì gbọ́dọ̀ máa dá yàtọ̀ nínú àwọn múra wa ìṣesí wa bákan nínú tí a rí kọ́ òun náà ni wípé láyà jùzù àtàṣe abóhùnbìnrin kò fà ìmàkọ́ṣe àwọn tí wọ́n bá ń ṣe mùsùlùmí kò tọ́ ò níbi gbogbo ìṣesí wa nínú àwọn nǹkan tá fẹ́ wò mọ́wùdí alikibla ibo ni kibla wa alikaabatu òun náà ni kaaba o ẹ wàá rí káàbà tẹ́rí fi wásàtì dúnìyà àárín ayé gbogbogbò báyìí ló wà láwọn research oríṣiríṣi kódà tẹ́rí nínú àwọn research káàbà tẹ́rí yẹn tí plane bá fẹ́ gborí ẹ̀ kọjá ọ̀nà ọba ló ṣe bẹ́ẹ̀ àárín ayé ló wà plane yẹn á máa wálẹ̀ gẹ́gẹ́ bí àwọn researches kọ̀ọ̀kan a máa wálẹ̀ torí kí ni Eh, gratification tó wà láàárín yẹn tó àwọn àyè yìí àyè ọ̀wọ̀ ni ọlọ́ọ̀bà ní kí ọlá ó ní wà máa dákọ̀ láhù kánà àmínà ọlọ́ọ̀lẹ́ tó bá ti wọ kàábà ó dẹ̀ ní ìfàyàbalẹ̀ téèyàn bá lé olè tó lè yẹn bá ti sá wọnú haram ó ti ṣe kí ni fàmàdákọ̀ láhù kánà àmínà mọ́ṣáláṣí haram yẹn mọ́ṣáláṣí ti wá tóbi gọ́ńsìn torí pé tó bá níbi kan mọ́ṣáláṣí ó wá ẹ̀sẹ̀dẹ̀ ó ẹ̀sẹ̀dẹ̀ ó ẹ̀sẹ̀dẹ̀ rẹ̀ pé gbogbo ibi tó bá ti tóbi dé kódà kí gbogbo Saudi wá padà di mọ́ṣáláṣí kọ́ wá kọ́ Kaaba kó jẹ́ pé Kaaba yẹn náà lọ́ọ́ fẹ̀ débẹ̀ ó ti di haram náà nìyẹn gbogbo àwọn ibi tí haram wá dé jọmọ àyẹ̀wò ni pàápàá jùlọ ó ní àwọn àgbègbè demarcation tí wọ́n ti fi sí pé kẹ bá kọ́nà kó ṣe àjùmí rọrùn fẹ́ ní kankan wa pé haram bẹ̀rẹ̀ láti bí lọ báyìí ọlọ́run ni wà máa dákọ̀dà wù kánà àmìnà ẹni tó bá ti wọ ọbẹ̀ tí yóò ṣe tí wọ́n bá ń jagun lọ́wọ́ téèyàn kan bá wá sáfọ́tà àti tó wọ ọbẹ̀ wọn gbọ́dọ̀ ṣe ń ṣùtà wọn gbọ́dọ̀ ṣe ní ṣùtà ṣùgbọ́n ìgbà míì máa wá ṣẹlẹ̀ àwọn kan wá fẹ́ lọ ṣe àwọn èèyàn ṣùtà nínú rẹ̀ àmọ̀dá kọláhùn kánà àmìnà àìmọ̀kan nìyẹn o à ah, nígbò tí jẹ́ pé ah, àwọn náà ń sọ wípé ẹni tó bá ti wọ bẹ́ẹ̀dẹ̀ ní ìfàyàbalẹ̀ àwọn ò kì í ṣe ní ìfàyàbalẹ̀ torí pé àìnífàyàbalẹ̀ làwọn kó lọ́nu rẹ̀ toró ṣẹlẹ̀ láwọn ọgbà kan àwọn tó máa ń da eérú tó máa ń náà ń ṣe náà ni ṣe wọnú kàábà náà ni ọba tí ọ̀gọ̀rọ̀ eléyìí jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ wàlúwájìbù liman qadara ala istikbaliha ẹni tí ó bá ní agbára láti kọjú sí kàábà yìí láti kọjú sí kìbìlà ọ̀rọ̀ yọ ni o kíru ẹni bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ tòrọ́ náà ni kọ̀dé lọ́rọ̀ taqalluba wajhika fi sama falanuwalliyannaka qiblatan tẹ̀rùdọ́ha falanuwalliyannaka qiblatan tẹ̀rùdọ́ha ọlọ́run la máa kọ ojú rẹ fọwọ́lì wajhaka ṣàtúrọ̀ ní mọ́jì haram ọlọ́run ní báyìí mọ́ṣáláṣí haram ṣàtúrù ẹ̀ ó yá kọjú sí. nínú ọ̀rọ̀ tó fi ẹ̀rí rí rẹ̀ pé ọ̀rọ̀ yọ̀ ní ká kọjú sí kébìlà hadithu alimusi ìsọ̀láṣàwò èèyàn kan kírun jọ kan ó wọ mọ́ṣáláṣí dákọ́lá ní masjid ó wá kírun wàkánà nàbí sọ̀rọ̀sẹ́nà jálísà bíláhì àti masjid ànábì jókòó lẹ́gbẹ̀ẹ́ kan báyìí arákùnrin ìbá wọlé ànábì bá ń wò ó ṣe àṣìṣe aláàlá aláàkọ aláàkọ aláàkọ ó ṣe àṣìṣe ìró ó kírun yẹn yamayama arákùnrin yẹn wọ mọ́ṣáláṣí ànábì wà mọ́ṣáláṣí aláàkọ ó ṣe à ń sáré ni bọ́gọ̀rọ̀ ṣe máa ń ṣe lé ni ànábì fasoli ko kiro fa iná kàlámtù sọ́lì àpò tí kírun arákùnrin pé ah mo ti kiro náà kò bá jiyàn kí ló dé ó padà lọ kírun ó ṣe o bí ẹ̀mejì ẹlẹ́ẹ̀kejì ó ṣe ẹlẹ́ẹ̀kẹta ó bá padà ànábì tún ní èrìgé ka padà lọ yẹ kí o sì kiro so tó bá rí inú mọ́ṣáláṣí nínú ọ̀nà táwọn àfa àwọn máa fi gba ládá ìwọ tó wọ mọ́ṣáláṣí tó kì í dáadáa sọ pé ya lágbájá wọ́n ní rẹ̀ lágbájá èrè jẹ́ fàṣọlì ó yá padà lọ tún rẹ̀ yẹ kí fàyínà kàlámù sọlì kó mẹ́ pé sónà ni wọ́n ṣe kí ni sónà ni wọ́n ṣe so ọmọ kírun kò kí dáadáa àní kò tún kì í àní kò tún kí ó lè mọ̀ ń pa ẹ̀ ó lè mọ̀ kí kó ṣòro jù ó sì lè má mọ̀ kí arákùnrin wa pààrà ó ní eré òjíṣẹ́ ọlọ́run bá alẹ́m ní ya Rasulullah à ah, yà kọ́ mi o mi ì lẹ́kì jù báyìí lọ bí mo ṣe mọ̀ kí nìyẹn ànábì sọ̀rọ̀ bá lọ sẹ́lá wa sọ fún pé ìdá kọ́mìtà ìlà sọ̀láṣìkà tó bá ti dìde lẹ́ni tó fẹ́ lọ kírun tó fẹ́ lọ kírun ìdá kọ́mìtà ìlà sọ̀lá fan tusbih alwudu ṣe àlùwàlá dáadáa thumma istaqbil alqibla lẹ́yìn tó bá ti ṣe àlùwàlá dáadáa kó wá kọjú sí kíbla fàkàbìrì kó wá ṣe Allahu akbar ànábì wá ṣàlàyé fún bó ṣe máa kí èrò ẹ̀ ilé ìjẹnu tí a gbọ́dọ̀ gbọ́yé so a gbọ́dọ̀ máa kọjú sí kíbla tàbá ti ní agbára idha kana mushahidan lil Ka'ba yajibu istiqbalu ayn lil Ka'ba tí èèyàn ń kírun ní mọ́ṣáláṣí yẹn gangan àbí àyè tó súnmọ́ mọ́ṣáláṣí yẹn tó wá láǹfààní láti máa wò pé àkàbà ni mo ń kọjú sí ọ̀rọ̀ yọ̀ ni kò ṣe lẹ́bi ní páwọn tí wọ́n bá wà ní mọ́kà tí wọ́n ń kírun kọ́lọ̀ kó má ṣe ṣe irun tiwa náà kó ṣe rọrùn fáwa náà láti lè kírun tó pọ̀ ní mọ́kà torí tó bá kírun ní mọ́ṣáláṣí haram ìyẹn mọ́ṣáláṣí tó wà mọ́kà ó máa gba ládà hundred thousand ó máa gba ládà hundred thousand téèyàn bá kí zúrì ẹyọ kan ní mọ́kà kọ́nà bá ṣe ẹ̀jẹ̀ káwa náà lọ mọ́kà ká lọ ti ṣe hajj ká ṣe umura ẹ̀ tó bá kírun rákà kan ní mọ́kà agbálada wípé kí rákà hundred thousand ẹ̀ tó bá kírun ẹyọ kan ní mọ̀dínà mọ́ṣáláṣí àdáwì ju tọ́lọ́ máa sẹ́rọ̀ agbálada wípé kí one thousand yọrọ ẹ̀ tó bá wá kírun ní mọ́ṣáláṣí àpọ̀ mọ́ṣáláṣí tó wà ní Jerusalem kọ́nà kó bá wa dá láàfin àpadà sí mọ́ṣáláṣí náà ẹni tó bá ṣe lé wọn àgbàládà bíi tó kírun five hundred ẹ rí i pé àwọn orin kọ́nà ọba kó má ṣe fi ṣe ìrọ̀rùn fẹ́ni kankan wa. nínú ẹ̀ òun náà ni wípé téèyàn bá ní agbára láti rí Káàbà báyìí báyìí kó kọjú sí ọ̀rọ̀ èèyàn ni o ilé ìjẹ́ àkọ́kọ́ wa nǹkan náà láyò kí ni o àdáàlì tí ò bá wá rọrùn fún un láti máa wo kàábà wájú báyìí kó wò pé kàábà ni yatawajjahu ila jihatil kàábà irú ẹni yà wá kọjú sí ibi tí kíbla wa a ṣe ìwádìí pé ibo ni kàábà wa tọ́ bá sọ kàábà ọ̀nà bí ló wà àwa tu ọ̀nà ọ̀dọ̀ lọ báyìí tóóró báyìí àwa kọjú sọ́nà rẹ̀ ilé ìjẹun tí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe. ànábì sallallahu alaihi wasallam ó ní ma bayna al-maghrib wal mashriq qibla ó ní tó wà láàrin alimakirib ibi tí oòrùn ti ń wọ̀ wà alimashirik àti ibi tí oòrùn ti ń yọ kíbìlà ibẹ̀ kíbìlà wà tó tá fẹ́ kírun kíbìlà wa kò ń ṣe pa máa kọjú sí oòrùn a sì ní kọjú sí òṣùpá àárín ẹ̀yìn ibo lòun ti yọ ló ti ń wọ̀jọ̀ mọ́ òun wọ̀ níbi àbí ó ń yọ níbi àárín méjèèjì yẹn òun ni kíni òun ni káàbà wa ibẹ̀ ni kíbla wa ó sì ní látẹ̀sẹ̀kìbìlù lẹ́kìbìlàtà wà látẹ̀sẹ̀dìbìrúhà bìbáwólín àwòrán ìtẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ní tẹ́ bá ń tọ̀ ẹ má máa kọjú sí kíbla tẹ́ bá ń oní ṣẹ́ríkù àwòhánrìbù ẹ kọjú sí ibi tó òòrùn ti ń yọ àti ibi tó òòrùn ti ń wọ̀ ẹ má kọjú sí kíbílà so eléyìí náà fi rinlẹ̀ fún wa pé kíbílà kò ń ṣe ibi tó òòrùn ti ń wọ̀ kò dẹ̀ ń ṣe ibi tó ti ń yọ àárín méjì ni àárín ẹ̀ǹdì méjì yẹn ni ibi tí kíbílà wà so ìyẹn sọ fún wa ẹni tí ò bá wá mọ ibi tó wà gangan á gbìyànjú láti kọjú sí sẹ́ńtà bẹ̀ so bákan náà nínú tí wayomkiru liyaw ma'rifatuhu lẹ́ni wá ní ohun tó rọrùn fún wa bil alat pẹ̀lú àwọn irinṣẹ́ oríṣiríṣi tá a máa ń lò lẹ́nu ó rọrùn fún wa ká sọ pé níbi káàbà wà ní ká sọ pé a síbi pé ẹni tó bá mọ̀ ọ̀rọ̀ yàn ni kó kọjú sí ibi tí káàbà wà lẹ́ni wá ní àwa náà ti mọ̀ gbogbo wa la gbé kọ́mpáàsì dání ẹmú bí tọ́lọ̀ ń ṣèbẹ̀kù fún wa dé lágbègbè táwa ń bí wọ́n ní tẹ́ bá lọ wo àwọn DSTV yẹn gbogbo bí tọ́ máa ń kọjú sí lágbègbè tiwa ń bí ibi kíbla yìí tẹ́ bá bọ́ sáńsì ẹ̀ tí ò bá ṣàkíyèsí ẹ̀ rí ẹ lọ wo DSTV gangan ni o ẹ wo bí márùn-ún ládùúgbò ẹ rí pébì kan náà ni wọ́n kọjú sí kẹ́ wá pọ̀ ń bí ẹ̀ pẹ̀lú bí táwọn kọjú sí mọ́ṣáláṣí yìí ẹni tó lo dstv lé ó máa ṣe gbogbo gbìyànjú láti wá compass láti locate ìdẹ̀yẹ tábà wá fẹ́ kírun àwa ṣòro jù à sì fẹ́ inú à lo àìmọ̀kan lé yẹn lórí bóòlù ọlọ́run ti fẹ́ gbà yẹn lọ́wọ́ wa kò possible kò possible tó ń gbà tá a ti lè mọ̀ yẹn àwọn nǹkan tá a ti lè fi mọ̀ àwọn sọ̀hábà wọn máa ń lo òye wọ́n ti mọ àwọn àwọn èèyàn mọ àwọn ìràwọ̀ kan tó jẹ́ pé ìràwọ̀ yẹn wọ́n lè fi trace yẹn ṣùgbọ́n àwọn ọgbà míì wà tó jẹ́ pé ojú ojú ojú lè ojú ọ̀run lè dúdú lẹ́yìn láti mọ́sùlùmọ̀ àwọn òru tí máa ń dúdú biribiri ẹnu má láǹfààní àti mọ̀ ìyẹn jẹ́nu tí a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe lénìí ẹ jẹ́ kí gbogbo wa náà ká wá kígbìlà ní mọ́ṣáláṣí kọ̀ọ̀kan àní ní àwíjàre wájú ọlọ́wọ́n ọba pébi tá a fi kọjú sí kíbla ni mo ti sọ fún wa pé lágòdò wa ń bí kíbla mẹ́ta ló wa kò lè yẹ kó rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí kan kọjú sí bí àwọn kan kọjú sí bí àwọn kan wà láàárín àwọn tó wà láàárín yẹn sì ni wọ́n sọ kíbla pẹ̀lú gbogbo àwọn nǹkan tí èèyàn máa fi ń wọ̀n kódà orí fóònù wa wọ́n tún bá gbé kíbla finder síbẹ̀ kí la wá ń wá kiri ohun táwọn máa ń wá ṣe lé ní ibi tí mọ́ṣáláṣí bá ti kọjú sí ibi tí mọ́ṣáláṣí tí ilẹ̀ bá ti kọjú sí ibẹ̀ náà láti ń kírun ẹlòmíràn ni gbogbo ilẹ̀ bá kọjú sí ni ọlọ́run à ó ti kì í ṣé bọ́ọ̀lù ń ṣe lónìí ṣé bọ́ọ̀lù sọ àbá ṣe lónìí wọn ò ṣe bẹ́ẹ̀ o ìyẹn jẹ́ ló ń fi agbọ́dọ̀ ṣọ̀ wọ́n mọ̀nà àdìsá àmì tẹ̀kìbálẹ̀ ha ẹni tó bá pé sábàbí kan olóṣẹlẹ̀ tí ó fi kọjú sí kíbla mọ́rọ́dún bóyá ó ṣàìsàn wà láyé ṣẹ̀fí ìrìnlẹ̀hárọ̀kà kò wá lágbára láti ẹ̀tì lè yí kọjú sí kíbla ọlọ́ni fatakùnlọ́ ahàmọ́ statuatu ẹ páyọ̀ náà bá bẹ bá ṣe ní kápámọ́ bẹ́ẹ̀ni ẹ bá ṣe lè ṣe ni òun náà ni a man khafiya alayhi al báadà lè jihad ẹni tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti dààmú títí títí títí títí tí ó ṣàwá kíbla yẹn tí ẹni tàbá omi tó rùn yẹn wà tàbá tẹ̀ báyìí tàbá ó wá dààmú títí abóti ẹ̀bọ́ sásìkò tí ò sóòrùn kò sóòrùn kò sóṣùpá ó wá dààmú ó ṣàkọ̀wá wò pé ó súnmọ́ kó jẹ́ bí ẹ̀rí pé báádà lè ṣìhà lẹ́yìn ìgbà tó ti ṣe dààmú irú ẹni bẹ́ẹ̀ gbogbo ibi tó bá kọjú sí kò sí láìsí mẹ́ọ̀ ní hadith amir bin rabi'a ìkọlù àwọn sọ̀hábà tó ń jẹ́ amir ó ní kunna ma'a nàbí sọ̀rọ̀sẹ́lẹ̀ fi sáfàrì fi laylatin muzlimatin ó láwà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní orí ìrìn àjò lọ́jọ́ kan tí òru dúdú birimu birimu ó ní fálàm nádìrí àyìnà kíbla kò sẹ́ni tó mọbi tí kíbla wà nù wá ṣáà wá ni fasalla kullu wahidin minha minna aláhìyáni oníkálukú wá ṣègbìyànjú pé ó dàbí ìpèbí ni ó dàbí ìpèbí ni oníkálukú ṣàkírun lẹ́yìn tó kọjú síbi tó ń rò pé ibẹ̀ ni kíbla fàdámà sùbáhìnà zakaruna zálìkà ní nàbí sallallahu alaihi wasallam wọ́n nígbà tá a wá jí ní ọjọ́ kejì àwa sọ fún ànábì tó ṣẹlẹ̀ pé a máa wá kíbla tì lánàá ànábì ò sọ̀rọ̀ tọ́lọ̀ bá fi sọ àyà kalẹ̀ pé fa iná máa tún wá lu fasáàmà wájú Allah gbogbo bí tẹ́ bá ti kọjú sí ẹ máa rí ojú ọlọ́run bá gbẹ torí ọlọ́run bá la fẹ́ kọjú sí gbogbo bí tẹ́ bá kọjú sí so kí ló ṣẹlẹ̀ jọmọ́ àájìzú bá àdàlẹ̀ ṣìhàd wọn ò mọ kíbílà lẹ́yìn ìgbà tó ti dààmú kò ń ṣàwa tó jẹ́ pàṣẹ ẹ̀wà akọ̀dùnwó pé ibi tíbi tílẹ̀ kọjú sí ni ẹ lọ́wọ́ gbogbo àdúgbò ibi tílẹ̀ bá ti kọjú sí làwọn èèyàn ń kọjú sí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ tó kọ́lọ̀ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ ṣọ́ra o pàápàá jùlọ àwọn ata jẹ́ ìmọ̀ọ̀mù ẹ̀rí pọ́gọ̀rọ̀ mọ́ṣáláṣí tẹ bá sọ fún wọn pé kò sí kinní kódà ẹ̀rí mọ̀ọ̀mù níta ni ẹ má wọ́ọ̀rí ẹ kí tó bá dàbí kinní lọ́jọ́ gbèdé àlìkí àmọ̀ gan àmọ́ bá ṣe máa yanjú ẹ̀ níbo subhanallah níbo lẹ ti mọ bẹ ṣe máa yanjú ẹ̀ wájú ọlọ́wọ́n ba kóòtù téèyàn ti ń parọ́ kóòtù tó ní rẹ ní bá rojọ́ ẹ ẹ pé wọ́n máa ti eléyìí ni ẹ rí i pé wọ́n máa kò sí yẹn mẹ́ ọlọ́ọ̀bá ní ikọ̀rọ̀ kìtàbà ìwọ ni kò kà fún rẹ kó rẹ fún rẹ pass mark kàfá bì náà síkà nìyá ọmọ àlẹ kàhàfìbà ìwọ ni kò ṣe calculation tó bá pass kò mọ̀ tó bá dẹ̀ fail kò mọ̀ èèyàn kan wá sọ pé ẹ ẹ kí ẹ má dá wàá fún ẹ kí ẹ bá ṣe rí tó bá fẹ́ dàbí pé kíní àjọba wà ń bẹ̀ ń jọ gbèdé àlìkíyàmọ̀ ni

ó wá sápamọ́ síbi kan tó lúgọ sí àwọn ọ̀tá sì ń lé kiri ó bá gbọ́ tán pè òun ibi tó lúgọ sí yẹn náà á dẹ̀ ṣe ìkọ́ ọmọ níwọ̀n ọba ó bá ṣe rọrùn kò lómi kò lómi tí ìyẹ̀fẹ́ irun tó lè jọ́ sí bá mi arọ́lá fi ṣe ablution òyìnbó yẹn ni kò sí bó ṣe fẹ́ kọjú sí kíbla o ọlọ́run ni hafizu ala salawat wa salati lwusta ọlọ́run ni ẹ máa ṣọ́ ìròyìn pàápàá jùlọ ìrun àárín gbọ̀ngbọ̀n kí ni ìrìn àárín gbọ̀ngbọ̀n irun yìí òun náà ni sọ̀látù làásìrì sọ̀látù lùwúsọ́ sọ̀látù làásìrì gẹ́gẹ́ bá nàbí ṣe sọ ọlọ́run ni ẹ máa ṣọ́ sọ̀látù làásìrì ọlọ́run ni ká máa ṣọ́ ó ní ẹ máa ṣọ́ gbogbo orú o pàápàá jùlọ ìrun àrígbọ̀ngbọ̀n àwọn àfáàfọ́ ní yẹn ṣubú ni torí pé ṣubú yìí èèyàn máa ti lórí jẹ́ kọ́ máa ń jíwa dìde pé as-salatu khayrun minan nawm sẹ́yìn tẹ́ ń sùn as-salatu khayrun minan nawm lọ́fi ní ìtò fẹsẹ̀ rinlẹ̀ jùlọ òun náà ni pé ká kọ́kọ́ ṣe as-salatu khayrun minan nawm lẹ́yìn pé ọ̀gọ̀rọ̀ ẹ̀rí tó wá òun ló gbè lẹ́yìn jù ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún bá làákàyè mu jù èèyàn ń sùn lọ́wọ́ ni as-salatu khayrun minan nawm torí tó ń ṣe lọ́wọ́ tá là ń bá sọ̀rọ̀ tá a bá sọ pé as-salatu khayrun minan kí àwọn tó ti wà mọ́ṣáláṣí nígbà tó gbọ́rùn àkọ́kọ́ torí pé ìta wa máa ń pè yẹn ẹlẹ́ẹ̀kejì yẹn àwọn èèyàn ti wà mọ́ṣáláṣí gan láti ń sọ fún wọn pé àà tó ti yé ẹ̀hẹ́ àwa pè lákọ̀ọ́kọ́ yẹn àsìkò yẹn ní kí lè ṣùgbọ́n ṣe ànábi sọ fún wa àlùyọ̀ sẹ́là ó ní tọ́mọ ẹ̀dẹ́ èèyàn bá ti sùn èṣù máa ta kókó mẹ́ta sí níbi ẹ̀yìn ọrùn báyìí àwa máa sọ wípé lẹ́yìn ló kàtó yìí òru ẹ sì gùn gan-an ó yá ọrùn ó yá fàjíà sí aláàmú bá dún lágo mẹ́rin á fọ̀ ni ó bá tún dùn mọ́ ẹ̀ four ten ó tún dún ó tún dùn mọ́ ẹ̀ four twenty ó tún dún ó tún dùn mọ́ ẹ̀ four ó fi wá di four thirty wọ́n wá tó pé àfọ̀lá tó kọ́ yìí nínú náà èṣù wa sọ pé lẹ́yìn kàtọ́ yìí sùn díẹ̀ sí i òru ẹ sì gùn ó bá tún fa jíà hàn ó tún fa ọkẹ̀ bí wọ́n ti máa ń fa nìyàn rí jẹ́ yéde ó bá tún fa wọ́n ní látara bẹ́ẹ̀ lọ́nà fi ní ẹ mójútó àwọn kan ní rárá sọ látò là torí pé lásìkò àṣírí tí pé téèyàn bá sùn lálẹ́ àsìkò tá a máa fi ń sùn lálẹ́ pọ̀ gbogbo ara tó rẹ̀ látàárọ̀ yá ti kí ni gbogbo àti ṣùgbọ́n lásìkò zúrù táwọn ará oko bá ti lọ sóko àwọn ará ọjà ti lọ sọ́jà ilẹ̀ lárúbáwá ta ti ń sọ gbà káàkiri tó máa ń gbóná torí pé dẹ́sàtì òjò mélòó ló ń rọ̀ mẹ́ bílẹ̀ ilẹ̀ lárúbáwá ṣe rí títí dè nínú yẹn ọ̀rẹ́ wa kan lọ́dún kan ó lọ sí Dubai ní 2009 state kan ni ó kúrò ní Dubai two thousand and eight ó wá Nàìjíríà ó wá pàdé àwa Niger nígbà lẹ́yìn ìgbà yẹn ó tún di two thousand and thirteen kò tún lè continue program rẹ̀ látara opportunity ó lọ sí Dubai nígbà tó wà ní Dubai wọ́n ní láti two eight tó ti kú omi ẹ̀ wọ́n padà lọ ní two thirteen wọ́n wá ní bọ́ọ̀ ṣe wá débẹ̀ two thirty òjò wá rọ̀ àwọn èèyàn wá ń sọ fún ọ̀pẹ́ àfà sórí bó ti ṣe lọ láti two eight yẹn òjò tó rọ̀ láti two tó lọ ìmí ò rọ̀ àyàfi tó rọ̀ tó láàrin ọdún márùn ní gbogbo wa máa ń fẹ́ lọ yẹn rọ̀ ooru kò tó bá àwọn yehudi sì ni wọ́n ní kànga nínú mọ̀dínà ẹ̀sìn máa wọ́n ní tó bá ti rọ́pọ̀ túlítì kan mọ́ bẹ́ẹ̀ pọ̀ ìta èèyàn ni ẹ̀rí polómi míì tó bá ti di pé náà lọ́bẹ̀ inú àmà dùn ni omi tẹ́ náírà máa di tásí náírà tó lásìkò ò ti dé àwọn náà wá rí as advantage báyìí ìṣèrí nìyẹn táwọn èèyàn bá wá lọ sóko látàárọ̀ ẹlòmíì lè má romi wẹ̀ nígbà tó lọ sóko tó dé inú òrùn náà ti ṣiṣẹ́ ẹni tó lọ sọ́jà náà bẹ́ẹ̀ nígbà tó bá wá padà dé a sì rẹ́ra tí wọ́n bá wá ní káwọn sùn ṣẹ́mẹ́pọ̀ oorun alẹ́ ó gùn oorun lè tètè da nígbà ó bá máa fi dà ṣùbà ẹlòmíì náà gbò bá máa fi délé lẹ́yìn zuri tó jẹun ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ tún lè disturb ẹ̀ oríṣiríṣi bí àbùkátà oríṣiríṣi bóyá nígbà tó bá di bí fọ́ wọ́n ti ń sọ pé kó lọ sùn látàárọ̀ ẹ lọ sùn ẹ lọ sùn ẹ lọ sùn wọn ò ní dáhùn àríbẹ̀ kan ní ṣéwù tó bá di pé àsìkò òun tó tẹ bá wà lọ jí wọn ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sùn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá wá jí wọn máa nira ọlọ́ni ẹ mójútó òun àṣírí torí pé ìrun yẹn náà kọ́ òmìnira ànábì sọ̀rọ̀ bàlẹ̀ ọ̀sẹ́lá nínú àwọn ìdí tó tún lè bì ànábì níbi tí òun àṣírí pàtàkì dé ó ní mọ̀ntárọ́kà sọ̀láta làásù hábìtọ́ àmọ́ lò ó ní ẹ bá pàdánù àṣírí kan gbogbo iṣẹ́ ti bàjẹ́ wọ́n ní ṣé gbogbo iṣẹ́ tó fi lé ayé ẹ̀ ṣe àbí ṣe ọjọ́ yẹn èyí tó kéré jù ni pé tí ò bá jẹ́ gbogbo iṣẹ́ ọjọ́ ayé ẹ̀ tó ti ṣe sẹ́yìn iṣẹ́ ọjọ́ yẹn ti bàjẹ́ torí pó pàdánù sọ̀látù láǹsì ọlọ́ọ̀ni hafizu ala salawati wa sọ̀látù wusta ẹ̀ mójútó rùn ó tó wá jẹ́ àwọn ẹgbẹ́ sọ̀látù láǹsì rí ànábì ti yàn lọ́lọ́ ẹ̀ nínú Bukhari àti Muslim ó ní sọ̀látù wusta sọ̀látù láǹsì ó ní ìrún àdúgbò sọ̀látù làásìrì tó mú mi ó ní mọ̀ntárọ̀kà sọ̀látù làásìrì fàkà ànàmà bàtìrọ̀ àhàlù ó ní ẹ bá pàdánù àsìrì ó bí ẹ pàdánù gbogbo àwọn ará ilé ẹ̀ kọ́nà kó má ẹ̀ wa ilé ìjẹnu tí a máa gbìyànjú láti rí pa a àti rí ẹ tó ń páyà ọ̀tá ọlọ́wà ní hafizu ala salawat ẹ máa ṣọ́ ìrun yín wà salati al-wusta pàápàá jùlọ ìrun àlàásírì wa qumu lillahi qanitin tẹ bá ti fi ń kírun ẹ dákẹ́ jẹ́jẹ́ ẹ má máa rojọ́ lórí ìrun ìwọ tó wà ní hálùkọ̀ tó ń sùn ṣèitán ló ti jí o máa sùn yẹn o ìwọ tó wà ní hálùkọ̀ tó ń rojọ́ ṣèitán ni o kọ́lọ́kọ́ farijalan aw rukbana ọlọ́run ní tẹ́ bá wà lójú ogun àbẹ̀wà ní àsìkò tí ráyọ̀ ti ṣẹlẹ̀ tẹ́rù wa ń bá yín pé a ah, ó mà lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run ní farijalan tó bá jẹ́ pé orí ẹsẹ̀ yín náà lẹ́kọ̀ọ́ máa dúró orí ìdúró ló wà lásìkò òun fi tó ẹ̀sìn páyà ọlọ́run ní rọra máa kí lọ bẹ́ẹ̀ o. aw rukbana nǹkan ogun ló wà tó ń gun tó ń sá lọ lásìkò òun tó máa kí lọ bẹ́ẹ̀ àsìkò yẹn fi kúrò lásìkò sí èèyàn wá kíbla káàkiri torí pásìkò ìfòyà ní àwà bákan náà ìgbà tí èèyàn lè máa kọjú sí kíbla alùmùtànáfìlù alárọ́kàb ẹni tó bá wà lórí nǹkan ọ̀gùn tó yaná fìlà àwọnú mọ́tò afẹ́yaná fìlà à ń lọbi iṣẹ́ láàárọ̀ à ń lọbi iṣẹ́ lọ́sàn-án láwọn àsìkò tá a lè yaná fìlà làwa fẹ́ yan lọ́wọ́ fìlù àwa wà nú mọ́tò tó kò ń ṣe dandan kí mọ́tò tó bá jẹ́ pòrọ̀ wà lọ́rùn kí mọ́tò kọjú sí kíbla ká tó bẹ̀rẹ̀ àlèṣe bẹ́ẹ̀ ókè à ń lọ sí Mùṣín àwa rí pé mọ́tò ti bọ́ sí ọ̀nà express yẹn jẹ́ mẹ́rin bẹ́ẹ̀ fẹ́ fara pẹ́ kíbla wa so àlèṣe bẹ́ẹ̀ ẹni gbẹ̀ tó bá padà kọjú sí kò ní tọ́ọ̀bù oró táǹkì tó bá jẹ́ pé nọ́fìlà ni àbáyíyàn so kọ́nà ọba àlèkè ọ̀la kó ṣe àná wa gẹ́gẹ́ bá ṣe sọ tẹ bá wá wò àwa mùsùlùmí lẹ́yìn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti ṣàkíyèsí kíbla o àti ń ṣọ lè sàbàbẹ́ fúdi méjì aláwàlò àlìjáhàlù àkọ́kọ́ láì mọ̀ kan ẹlòmí ò tiẹ̀ mọ̀ pé kìíní kan wọ́n máa ń wá kíbla ẹlòmí ò tiẹ̀ mọ̀ ibi tó wà ẹlòmí ò tiẹ̀ mọ̀ ibi tó ń wá sí ẹlẹ́ẹ̀kejì àlàáwà ìfẹ́ ẹnu àwọn ẹlòmí ò ṣe wá sí fún wọn pé kìíní wọn ni ah, aláṣẹ àwọn aláṣẹ ju yẹn ni àwọn oníkìíní kan ni gbogbo ẹ̀ tó ń ṣe lé kó mọ̀ pé wọn arojọ́ níwájú ọlọ́run ọba ní ọjọ́ tọ́lọ́ ọba bá béèrè lọ́wọ́ ẹ̀ tó jẹ́ olórí tó jẹ́ mọ́ọ̀mù pé rẹ̀ gbogbo àwọn jọmọ́ rẹ wọn kì í kọjú sí kíbla tí ló ṣe lórí lára ìwọ náà àwa náà la máa ní kọ́ máa kọjú síbẹ̀ pé kò méèní náà yà á tí ẹ̀yìn ò mọ̀ pé béèyàn bá wọṣọ lórí irun kò ní irun ní amọ̀yẹ ìgbọ́n ti kíbla yẹn àbáwọn bàbá wa pé wọ́n ń kọjú sí àwa náà dẹ̀ kọjú sí àṣé mi rán ànábì Muhammad yìí ní sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún yín tó demonstrate ẹ ẹ à kọ́nà kó náà wàá jọ gbèdé àlìkìyàmọ́ àti sọpọ́jọ́ yẹn kò sí ẹjọ́ o kò sí kíw o kò sí kíni kò sí kíw lọ́jọ́ gbẹ̀gbẹ̀ àdìkìyàmọ̀ ohun tó wà ní waiting period ṣẹ̀mẹ̀pọ̀ òyàn lè débi kan sìn kan ní à ọ̀gá ti sọ pé kẹ́ kíw ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ dé ẹmú nọ́mbà kò sáàmú nọ́mbà ní ọgbẹ́ ní àlìkíyàmù waiting ni ṣe ẹ̀mẹ́ pé tó bá kíìpù yan in waiting ó burú ju pé ẹ̀mẹ́pẹ́ tó ti ní kí ẹ tó wà nọ́mbà wà inú àti máa dùn ah, alhamdulillah tó bá ti débẹ̀ ni màá kọ́kọ́ wọlé ẹni tó wà nọmba hundred òun náà máa wò pé kílẹ̀ ṣàtúnṣu akọ̀ èmi náà torí àwọn kan wà nọmba five hundred kẹ̀mẹ́ pé hope ti wà fún gbogbo wọn yẹn ẹni wà nọmba one thousand lè wo kò lè kàn mí lọ́yìn ọ̀sẹ̀ kan lè lè jẹ́ máa lọlé tó bá máa fi di ọ̀sẹ̀ kan àbọ̀ máa padà wá ó yẹ kí nọmba yẹn ti fẹ́ ẹ kó fẹ́ kàn mí so bó ṣe rí nìyẹn ṣùgbọ́n jọ̀gbìn ní àlìkíyàmọ̀ oníkálukú akọ̀mọ̀ máa wéètì ní tásìkò ìdájọ́ bá wá dé kò ń ṣe pé ó yà ìwọ ló kàn ìwọ wá ṣe rárá o kànọ́sì wàhídà máa khalqukum wàlà ba'thukum ìlà kànọ́sì wàhídà ọlọ́run ní dídá yín dídá yín àti gbígbé yín dìde ó dàbí ìgbà tá a fẹ́ dẹ́ èèyàn kan ni tá a sì fẹ́ gbé èèyàn kan dìde kí ló sì kí ọlọ́run ọba ẹ̀gbọ́n náà ọba dáadáa mọ̀ kún fàyàkùn ó ní kí ádámọ̀ máa jẹ èèyàn ó sì ń jẹ èèyàn ó tó àbókù tó bá dọjọ́ tó lọ́n fẹ́ gbé wa dìde akọ̀ ní ẹ̀dìdé ó yẹ ẹ̀dìdé ṣé rí ohun tọ́lọ̀ ọba àwọn nǹkan tó ń bẹ lórílẹ̀ ayé lẹ́nu ó ń fi rílẹ̀ pà gbọ́dọ̀ sí iyèméjì lé lórí ẹ wo bí tó ti ń tanná táwa ń lò ń bi lẹ́nu tó bá wá tanná àwọn ará tẹ̀lé òní sọ pé àyínà ti dọ́dọ̀ ti wá ń bí o tí ó ti rìn lọ́dọ̀ ti yín náà àbí electron kọ́ wá pè yín láti tẹ̀lé pé à iná ti dọ́dọ̀ ti wá o ẹ̀yin náà ẹ̀yin tà pé ájíà ẹ tètè lọ yọ fíríjì yẹn kó nu náà iná máa tó rìn lọ́dọ̀ ti yín náà tí ti wá nu mọ́tò rárá tó bá ti tàn níbi tí wọ́n wà lọ́ọ̀ ó ti kárí tí ọba sọ fún èèyàn kan pé ah tí ọba ti tọ́ná ní kájílọ̀ ó ti dé ogorí tó lọ kọ́ wá àá ah, ah, láti kájílọ̀ lọ́hùn àá ah, ṣẹ̀bẹ̀ pọ̀ ní jiyàn tẹ bá sọ fáwọn èèyàn pé ọlọ́run máa gbé wa dìde àrùn ká àfíìlì pèlèrè àá fíìlì pèlèrè kí ló dé okun náà wà lórí ààrẹ náà sórí ẹ̀lẹ́tírònù ń bẹ ní òṣàrí wáyé tí wò máa lọ gbámú kí ló dé tó gbámú information lásán máa lọ gbọ́ gbà iná máa ń pààyàn ó sì dé díẹ̀ kí wá lóde táwọn ànábì ọlọ́run sọ fún ẹ pé à alùkìyàmọ̀ ń bẹ o iná ń bẹ o àlùjọ́ náà ń bẹ tó wá ń ṣe iyèméjì kọ́nà máa fi wálẹ̀ fi ṣù. ìfẹ́ nú a gbọ́dọ̀ gbìyànjú kí a sára kúrò mbẹ kọ́nà ọba àlékè ọlá nínú tó máa ń fa àwọn nǹkan yìí tó fi jẹ́ pé ọ̀rọ̀ kíbla wa lénìí ó jẹ́ àdánwò fún wa nílẹ̀ yorùbá àtẹ̀kẹ́lẹ́ ló làámà ìmá láwọn èèyàn pẹ̀lú ìtẹ̀lé ìtìfọ́jú àti ẹ̀fẹ́ ṣèwádìí àti wá jẹ́ kí ọpọlọ ti wá gan kú àti di Mario àti di robot tó jẹ́ fún wákọ̀ máa play ẹ̀ ni àti di bèbí tán bá ti lé ó yá dún ẹjì mọ́ àwọn bèbí yẹn tán bá ti tẹ̀ á ṣe pẹ́ẹ̀ àbí tán bá ti tẹ̀ àwa náà ti wá di bèbí tán bá ti press ó yá dìde kọlọ́mà ti ti wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ lẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn májẹ̀mú irun àmì ìyàtọ̀ òun náà ni àníyàn ìnàmọ̀lá àmọ́lú bènìyàn gbogbo iṣẹ́ sì ni ó dá lórí àníyàn àwa ta fẹ́ kírun a gbọ́dọ̀ láníyàn wà níyàtù akbar ashurut àníyàn yìí ló ga jù nínú gbogbo táǹpẹ̀ májẹ̀mú torí tí o bá ti sáníyàn kò sí iṣẹ́ o wàyí àmọ́ṣúrúwà fi jẹ̀mí ìlàmẹ́l alqalbiya wal badaniya àníyàn gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe làníyàn wọ̀ o iṣẹ́ tá à ń fọkàn ṣe a gbọ́dọ̀ láníyàn èyí tá à ń fara ṣe a gbọ́dọ̀ ní àníyàn lé lórí ó ṣe pàtàkì ẹ rí àníyàn tá a rí mọ̀ṣúrúwà lìkẹ́mi yìí ti bẹ́ẹ̀ lọ́lẹ̀ àdáàt wàlẹ̀ ìbàdáàt tá a bá fẹ́ ṣòpinya lórí pé lè ní iṣẹ́ èèyàn kan lè wọṣọ kó da gbogbo nǹkan kó dàbò ara kó jẹ́ kó fi ń ṣe ẹ̀mẹ̀ pé wọ́n ń polóore kan lágbájá àríbẹ̀ kan ni tí ẹ̀mẹ̀ kó máa ń bojú ṣó fi sin lọ́hùn ni ó fi ń sin rẹ̀ ni ó fi sin lọ́hùn ó fi ṣe fashion ti èyí. tábọ́wá róbìnrin kan obìnrin mùsùlùmí tó bọ tó wọṣọ dáadáa tó múra dáadáa tó tún wá fi ojú bíbò tó fi kún tó fi ju àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ máa lè wọ̀ sẹ́là lẹ́dún láṣẹ ọlọ́run tí ẹ̀mẹ̀ pé ìbáadà nìyẹn ok awara wọn kan tí wọ́n máa ń wọ hijab wọn kì í ṣe mùsùlùmí wá ní àṣà wa ni ṣe é kó ti yàtọ̀ sí mùsùlùmí tó jẹ́ kó wọ̀ torí pé ọlọ́run ní yá ayúhà nàbí yù ire ànábì sallallahu alaihi kó lè azwajika ó yá sọ fáwọn ìyàwó rẹ̀ gbogbo wọn ni o má dákan sí fi kan lẹ̀ o ìyàwó ẹ̀ kan bójú kejì òbò má ṣe bẹ́ẹ̀ o kulli azwajika ó yá lọ sọ fún gbogbo àwọn ìyàwó ẹ wà bá náà ti má sọ pé ìyàwó ẹ nìkan àti gbogbo àwọn ọmọ obìnrin wà ní sá ìlì mùmìnì ẹ̀bí ìyàwó ànábì ni àtẹ̀yẹ àwọn ànábì ni torí pa ànábì làwọn náà ni àrárá wà ní sá ìlì mùmìnì kó o sì sọ fún gbogbo àwọn ìyàwó àwọn mùmìnì ìyàwó àwọn kí ni mùmìnì so ẹni tí o bá ṣe ṣe yìí ó túmọ̀ sí pé kò ń ṣe ìyàwó mùmín torí àwọn tọ́nà ọba ń sọ fún bí ìyàwó àwọn kí ni tó tẹ bá ráfà tó ń takò hijab àfà yóò ṣe mùmín bóyá muslim ni kò sí ìdàgbà ìmọ̀ ni ò sí ìdènú ọkàn new muslim ni new muslim ó jẹ́ gba islam ni èèyàn lè fi lo twenty years nínú islam kó dẹ̀ jẹ́ new muslim torí pé gbogbo èyí tó lò ń bẹ̀ náà kò mọ̀ nǹkan kan pẹ̀lú ìmọ̀ ni ò wọnú ọkàn ẹ̀ kólì yáyọ ànàbì ìrí ànàbì kólì àzìwájíkà sọ fáwọn ìyàwó rẹ̀ wàbànà tìkà sọ fáwọn ọmọ rẹ̀ obìnrin wà ní sáìlì mùmìnì sọ fún àwọn ìyàwó àwọn mùmìnì ọlọ́run ní wà ní sáìlì mùsùlùmí ìyàwó àwọn mùsùlùmí ìyàwó àwọn kí mùmìnì yudinina alayhinna min jalabibihinna aṣọ jẹ̀lìbábà kí lọ́nà ń pè yudinina yudinina náà ni pé kéèyàn da nǹkan bolẹ̀ alayhinna látòrí báyìí kán bu aṣọ yẹn báyìí látòrí kó dẹ̀ kanlẹ̀ pátápátá min jalabibihinna jalabib jẹ̀lìbábà jẹ̀lìbábà ẹ̀rí pọ̀ wà ní Kùránì zálìkà àdènà àyò ọ̀rọ̀fúnà fàlàyòdè ilé a máa jẹ́ sábàbí àyò ọ̀rọ̀fúnà káwọn èèyàn lè fi dá wọn mọ̀ tó aṣọ ìdánimọ̀ náà náà bá pè fáwọn ọmọ òmìn náà tẹ bá ti wà muslim sister hijab sister fàlàyòdè látara pé wọ́n lò èèyàn kùn nílé fi ṣùtà kàn wọ́n ah, alájẹ wọlé. wọ́n tún páàkì àwọn èèyàn tẹ́gbẹ̀ẹ́ báyìí ní ahẹ́jẹ́ kàlájà wọn ni ló fi jẹ́ pé wọ́n tó lo ìjáàbù tí wọ́n ń má rìnrìn yẹpẹrẹ o ọjọ́ tó bá rìnrìn yẹpẹrẹ ìyẹpẹrẹ ẹ tó jábọ́ fi ẹ̀yìn lélẹ̀ ni o ṣùgbọ́n pé gbogbo ẹ̀yìn yẹn máa fọ́ ni inú súra yẹn lọ́nà ojú sọ fáwọn ìyàwó ànábì ẹlòmíì máa ń kílèmù pé à ìyàwó àfà ẹ gbọ́dọ̀ máa pọ́n ìyàwó àfà ìyàwó àfà tí òun lò jáàbù níbo ló ti ń jẹ́ ìyàwó àfà kò tẹ́gbẹ́ páwọn àfọ àti wọ́n máa ń sọ pé kí ìyàwó wọn máa lò jáàbù tẹ́ máa rí ìyàwó àfọ ẹ̀ máa ká à ah, tó ẹ̀ máa kọ́kọ́ béèrè pé ṣé mùsùlùmí ni òun náà máa kílèmù fún ọmọ kí wàá báwọn mùsùlùmí pọ́n gbọ́dọ̀ pọ́n ìyàwó àfọ àlè ìyàwó àfọ òrìrì àpọ́nlé torí pé kò jọ ìyàwó ìyàwó ànábì sallallahu alaihi wasallam ọlọ́láwọ̀ ìyàwó ànábì gbọ́dọ̀ lo hijab zálìkà adìrẹ yòrọ́fùnà kọ́ lè dá wọn mọ̀ fálà yòlẹ́yìn káwọn èèyàn wọn bá fi ṣùtá kọ̀ wọn. ọlọ́ọ̀bá ní kí ọlá ó sọ fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ya nisa annabi ẹ̀yin ìyàwó ànábì man ya'ti minkunna bi fahishatin mubayyinatin ẹnikẹ́ni tó bá wùwà bàjẹ́ nu yín yudha'af laha al'adhabu du'fayn ìyà olóko méjì ní tiẹ̀ tí àwọn ìyàwó ànábì bá ṣiṣẹ́ ládá wọn á gba ládá tó pọ̀ ju tàwọn ẹlòmíì lọ tí ìyàwó àfà torí pé àìmọye iṣẹ́ olóore ló pọ̀ nílẹ̀ tóun lè ṣe látara àfà a ṣe xidimọ́ fáfà a tọ́jú àfà a jẹ́ káfà lè wúlò fáwùjọ torí táfà ò bá ti níyàwó rere kò lè wúlò fáwùjọ kò lè wúlò fáwùjọ nígbà bá ara fà tó dé mọ́ṣáláṣí tó sákàn ọ̀rọ̀ ọdún mẹ́yìn jọ àfà ń ṣe wá àti ẹtì di pé á ah, ó dàbí pé bóyá ń pa ó dàbí pàfà ní àwọn psychological kìnìkan torẹ tó bá ní áhùn lára ẹ̀ ó lè jẹ́ látara ìyàwó wọ́n fìtì náà tu ẹ̀kọ́ tó jáde lẹ́yìn ọ̀nà lẹ́yìn ìyàwó àfa ẹni tó bá ti aburú nu yí ẹ̀ṣẹ̀ méjì tiẹ̀ mọ̀nyáàtì ni kúnnà bí fàáhíṣàtì mùbáyínàtì yùdọ́ àfìláhàlà àzáàbù bẹ̀rẹ̀ fẹ́yìn wàkánà dáàlì kàánà lọ́ọ̀yẹ̀ sí kọ́nà ń fi ìyà méjì jẹ wọn ó rọ náà lọ́rùn o. wọ́n máa ń yẹ kó lótú mi kú nà lillahi wa rasuli ọlọ́run ní ẹnikẹ́ni tó bá máa ń wá tẹríba nínú yín tó máa ń tẹríba fọ́nà tó máa ń tẹríba fún òjíṣẹ́ ọlọ́run ọba àdékíọ́lá wọ́n máa ń yẹ kó lótú mi kú nà lillahi wa rasuli wa ta'mal salihan tó wá ń ṣiṣẹ́ olóore nù síhà àdìrọ́hà máa fún àwọn ìyàwó ànábì ọlọ́wọ́n ọba sọ́gbọ́n àlùwọ̀sẹ́làm ládá méjì náà máa ń gbà tí o bá jẹ́ àfà tíyàwó ẹ náà dúró déédéé ipò yẹn lọ́nà ọba máa to àwọn náà sí alẹ́ ìlànà wàrọ̀ sátúlà bìyà àwọn àfà lọ àwọn ànábì ọlọ́run kí lọ jogún lámì ìwárí tu dìnnà ọ̀rọ̀ wà ládìráhámà inú ilé àfà ebi lè máa wà ń bẹ̀ wọ́n fi ju ànábì ni o inú ilé àwọn àfà àwọn ìyàwó àfà wọ́n lè má dáná fún some days wẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ nínú lẹ́yìn pàápàá jùlọ tó bá jẹ́ kọ̀ọ̀kan ẹ máa dúpẹ́ fọlọ́run pé ah, ọlọ́run jẹ́ káwa náà káwa náà nírú ròyìn táwọn ọ̀rọ̀ ìyàwó ànábì ni ìyàwó àyíṣe àwọn onímélòó mélòó ọjọ́ tó máa lọ táà ní gbé pọ́ọ̀tù kaná lé wa ń takọ̀ máa ń jẹ àtùwádẹ́yìn nǹkan dúdú méjì omi àti dàvídù káfà gbé dàvídù délé pé ẹ wo ah, ìyá alágbájá ẹ sábà ń fọ́ wọn ọmọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin ẹ méjì torí pẹ̀ ń tọ́ ọmọ lọ́wọ́ ẹ̀yẹ jẹ méjì torí pẹ̀ ń tọ́mọ lọ́wọ́ wọ́n bá pin bẹ́ẹ̀ tán lọ́ba ní àkóbá sí nǹkan kan mọ́ ah, àtàwákàtù àlàlà ẹ̀ṣẹ́ àjẹká máa lọ yọ lọ́fìlà náà kò lè hàwà àfa máa lọ di atẹ́gùn. tó ló fi jẹ́ wípé èèyàn ní gba lásán tó bá ti ní tiẹ̀ ládá wàá gba báyìí kó máa wo pé kí ni price tó máa pay ó fẹ́ jí àfa ó fẹ́ lò gbé sí ayé bánà bí ṣe lò sallallahu alaihi wasallam ó fẹ́ jẹ́ mùsùlùmí ó fẹ́ lò gbé sí ayé ẹbí tàwọn sọ̀hábà bó ló ṣe fẹ́ jẹ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jọ ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ lórí ire wá wà wàyí tutẹ̀ ohun tàdádù ọlọ́run tẹ bá tẹ̀lé ẹ̀ẹ́dẹ́ ní ìmọ̀nà tẹ bá gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀ẹ́dẹ́ ní ìmọ̀nà kọ́nà máa ṣe wá mọ̀nà ọlọ́lẹ́yìn ìyàwó ànábì ya nisa annabi lastunna ka ahadi mina nisa ini takoitun ọlọ́lẹ́yìn ìyàwó àfa ìyàwó ànábì a lastunna ka ahadi mina nisa a ẹni ẹ̀ṣà nìyí o ẹ ju àwọn obìnrin tó kù o ini takoitun náà tó bá jẹ́ pé páyọ̀ ọlọ́wọ́n ọba fàlàtà kùdọ́ àdàbìlẹ̀ kọ́wé tẹ bá ń bá wọn yẹn sọ̀rọ̀ ẹ má máa dín ohun yìí bí ẹ tó dín àkàrà àkàrà là ń dín àbíbẹ̀kọ́ ni adé ń bí ẹja ń bí ẹran ẹ̀yin máa máa dín òun ẹ̀yin náà sábà ń gbóhùn òróró bó ṣe máa ń dún nígbà tó bá ń dín àbíbẹ̀kọ́ ni tí wọ́n bá ń dín ẹran wọn tó wà nílé bóòlù ti a máa rí lára bí kọ́ tètè dín tán ni ìwọ obìnrin náà wọn náà wá ń dín òun òun mẹ́kó ti dá wàhálà lẹ̀ fàyàtò máa ẹlẹ́bi fi kọ̀lbí himarov ọlọ́ni ìgbà tí wọ́n ti lọ ń dín òun yẹn àdánwò ti dé bá fẹ́ àrùn wà lọ́kọ̀ wọn kódà àwọn tí ò sárùn lọ́kàn wọn ohun ẹyẹ lè kó àrùn ó lè kó àrùn sí wọn lọ́kàn. wàkúrúnà kọ́ọ̀là màrúfà ọlọ́run ní ọ̀rọ̀ dáadáa ní kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi ibò yóò ti kún nà lẹ́yìn obìnrin mùsùlùmí ẹ máa gbénu ilé ẹ máa gbénu ilé obìnrin mùsùlùmí náà fẹ́ gbénu mọ́lé ni kájà ni ń jábàtà mọ́ ṣe tabarruj al-jahiliyatil ula ọlọ́run ní ẹ má máa rin àrìjà ń bàtà káàkiri bíi tàwọn aláìmọ̀ kan wà á kí nà sọ̀láta inú lè ní ẹ máa wà ẹ já máa kírun sí i wà á sí nà zakata ẹ túbọ̀ wá ṣe àwọn ọ̀tẹ́ ọ̀tà torí pé obìnrin ni òun fẹ́ náwó jù ní ètò pọ̀ jù ọlọ́run ní ẹ má ṣe àwọn èyí lẹ̀ yọ zaka wà sí nà zakata wà á tó lọ́hà wà rọ̀ ẹ sì máa tẹ̀lé ọlọ́run ẹ máa gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ẹ sì máa gbọ́rọ̀ tó jíṣẹ́ lẹ́nu ẹ máa wò pé ẹ máa lo home advantage àà àdọ́bí wa sọ̀rọ̀ fún wọn lónìí àwọn àà ṣe ṣe àwa wa jára ta ni à ànábì ọlọ́run àwa wa jára ta ni ẹ jẹ́ kí gbogbo yẹn mọ́ mọ́ṣáláṣí o ṣe èmi wá wà nínú àwọn ọjọ́ mọ́ yìí ni ṣébi wà náà ọmọ ẹgbẹ́ yìí nìkan máa pàṣẹ fún à ẹ wò tẹ bá ti dénú ilé ẹ máa jẹ́ o kẹfẹ́ pé inú ilé lẹ́wà o ìyàwó lè mí o ọlọ́run bá ẹ mẹ́ pé yẹn máa ń fẹ́ ṣe obìnrin tẹ bá rẹ tó jẹ́ alágbára ń ta tó bá ti délé o máa jẹ́ ntù ni o ó lè jó òun lọ lẹ gbogbo inú ilé yẹn tí ò bá ṣe bẹ́ẹ̀ kò ní lálàáfíà ọlọ́run ní ẹ̀yìn ìyàwó ànábì ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má wò pé ṣèbọ̀ kọ́ wa ni wà á tẹ́ iná lọ́hà wà rọ̀túùlà ẹ má tẹ ẹ má gbọ́rọ̀ sọ́nà lẹ́nu ẹ sì má gbọ́rọ̀ sí òṣìṣẹ́ lẹ́nu. ìnáma yóò rí dùn lọ́hùn lè yóò rí hibà ànkùmọ̀ rẹ́jìsà àhàlà lẹ́bẹ̀ yìí. ẹgbẹ́ lọ́nà fẹ́ mú kúrò fún yín wọ̀nyí tọ̀ hírọ̀ kùn tẹ̀tọ̀ hírọ̀ ó sì fẹ́ pọ̀ yín mọ́. wàkúrùnà máa yóò ti là fi bu yóò ti kùnà min ayati lahi wal hikima ẹ máa rántí oore tọ́nà ṣe fún yín inú lé yín rántí ń ka Qur'an ni wọ́n ti manufacture hadith inú lẹ́yìn ní jìbìrìlì ti ń wá tó ti ń mú àlùkùrán wá láti sánmọ̀ ẹni tó wá ń produce hadith tiẹ̀ torí pé hadith ọ̀rọ̀ ànábì ni àlùkùrán ọ̀rọ̀ ọlọ́wọ́n wa ni ẹni tó ń produce àlùkùrán ẹ̀ hadith inú lẹ́yìn ló wà ẹ̀rí kí ọlọ́wọ́n wa ó ń sọ̀kalẹ̀ láti inú sọ́mọ tó ń jáde láti inú ilé tẹ́ bá ti rántí ìyẹn gbogbo ibi tó ń pa ìyẹn gbàgbé ẹ̀ torí pé ìjọmọ̀ẹ́dẹ́ yẹn fẹ́ mú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ fi nǹkan sú ànábì dìmáàdì pọ̀ dìmáàdì pọ̀ ọlọ́wọ́ kànábì pé wọ́n yáyọ ànábì ìrẹ́ ànábì kó lè àdúrà àdìjà ó yá bá mi sọ fún ọ̀yàwó ẹ̀ in kuntunna turidna al-hayata ad-dunya wa tó bá jẹ́ pé dúdú ilé ayé àwọn dídán dídán ilé ayé lẹ bá fẹ́ ẹ máa bọ̀ nkuntun náà tó rí ìrìnà àyàtà bí ọ̀dìnà ta fata àlẹ́yìn òmàṣẹ kúnnà máa fún yín láwọn tí ń jìkan wà sáré kúnnà sàrọ́ àjẹmílà máa sì tú yín lẹ̀kẹ́ máa lọ. màá fún yín lówó kó má dàbí pé máa kó nira bá yín pé mo kọ̀ yín lẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ilé ayé lẹ bá ń wá ẹ̀jẹ̀ rọra fún yín jẹ́ ń dìbí ẹ̀ tó kù kẹ́ ẹ máa lọ. wa in kuntunna turidna Allaha wa rasulahu ṣùgbọ́n tó bá jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run lẹ bá fẹ́ àtòjíṣẹ́ rẹ̀ wà dárọ̀ àkírọ̀ àti ilé ológo ilé tọrọ fa inna Allaha a'adda lil ajran azima ẹni tó bá jẹ́ mi dáadáa lórí ti pèsè ẹ̀san tó dáa sílẹ̀ fún wọn kọ́nà máa ṣe gbogbo àwọn ilé ìlọ́lọ́ bá ti àwọn ìyàwó ara wọn wá Wọn náà bá ti fún wa Muhammad sallallahu alaihi wasallam ibi ti ń òun náà ní àṣà àti ìjọsìn àwọn èèyàn lè máa ọjọ́ tí islam bá ti ní ẹ máa ṣe ó ti kúrò láti àṣà ó ti di ẹ̀sìn ẹ àwọn èèyàn ti ń lò jáàbù kan yí ẹbí ẹjá máa ń rí síìmù ya jésù mọ́ríàmù wọ́n ṣá máa ń lò jáàbù ń bẹ̀ good and fine ṣùgbọ́n ọjọ́ tí koran sọ kalẹ̀ àwọn kan ń lò ní àwọn kan ò lò èyí tó sì pọ̀ jù náà lárúbáwá yẹn ni wọ́n lò tó ráwọn ìyàwó àwọn ó pọ̀ náà sọ àbíyá wọn oníkálukú ń sáré wà kankan tá a fi borí ń jọ yẹn lọ́hùn-ún ọlọ́run ti wá sọ ọdẹ tẹ báwo fáṣà ní tẹ́lẹ̀ ọlọ́run sọ ọdẹ tó ẹ̀sìn ló jẹ́ fáwà tẹ́yìn bá rí láṣà oníkálukú a máa ṣàlàyé ohun tó rí ní ọbẹ̀ tó fi warú sọ́wọ́ àbí tó bá dọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ àníyàn la máa fi ṣòpéyà láàrin àṣà àti ẹ̀sìn ẹni tó da omi sára tó wẹ̀ ṣẹmẹ̀ pé àádà ni ìṣesí ni ẹni tó láníyàn pé gúúsù lòun fẹ́ fi wẹ̀ ìwẹ̀ lòun náà wẹ̀ ṣùgbọ́n ìbádà lòun ṣe ẹni tó yan zaka torí tán náà ọba àti ẹni tó kọ̀ gbé àwọn owó kan tó pọ̀ tó gbé láwọn yan lọ́wọ́ ṣẹ̀mẹ̀ kó tá máa fi ṣe òpin ìyà nìyẹn o bákan náà bẹ́ẹ̀ náà ìbádà a máa fi ṣòpin ìyà láàrin ẹ̀jọsìn sí ìjọsìn ìjọsìn tó jọ́rọ̀ yàn àti tí ò ń ṣọ̀rọ̀ yàn nísìnyí ẹni tó yan zaka àníyàn ló máa jẹ́ àmọ́ pé zaka ló yọ àníyàn ló máa jẹ́ ká mọ̀ pé lè sọ́dá kọ̀ ló ṣe ẹni tó ń kírun ó kí rákà méjì àníyàn la máa fi mọ̀ pé rákà méjì tó kí tẹ̀híyàtul masjid ni àbí sọ̀látù ṣubú yìí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ̀látara àníyàn ni wà mahalluha al-qalb ibi táníyàn ń gbé inú ọkàn ni o àní máa ṣe àtàláfùdù biha àní máa wí jáde inú ọkàn wa ló máa ń gbé o wàtàláfùdù biha kama àtù ká máa wá sọ pé nàwáìtù nàwáìtù nàwáìtù fárúdà ọ̀sán láti gbogbo eléyìí àdáda lẹ́nu èyí tó jẹ́ àníyàn yìí takúlù lìlà ẹ̀rí àníyàn a máa jẹ́ lórí pé à ń ṣiṣẹ́ fún ọlọ́run ọba ìyá amadu a máa jẹ́ látara pé àníyàn tí mo fi ń ṣiṣẹ́ nítorí tọ́lọ́run ọlọ́run ní alálìláhìdínú kọ́lì ọlọ́run ní ẹ̀tẹ́ fi ẹgbọ́ ọlọ́run nìkan ní kẹ́ fi Wa yín fún wa ma umiru illa liya'budullaha fina lahu ddina na ọlọ́run là pa láṣẹ bí ó ṣe pé kọ́ máa sin ọlọ́run lóhun nìkan ṣoṣo bákan náà anábì sallallahu alaihi wasallam ó sọ fún wa o ṣáájú yẹn ọlọ́run ní la tanalullaha luhumuha ọlọ́run ní ẹ̀jẹ̀ ẹran tẹ́ ń pa yẹn kò dọ́dọ̀ ọlọ́run wàláàkì yànnánú takuwa minkum ìpayọ náà tẹ fi pa ìyẹn ọkàn yín àníyàn yín ló dọdọ lọ ànábì ní innamal a'malu binniyat ó ní gbogbo iṣẹ́ dá lórí àníyàn ànábì tún sọnù àdìsí ní tí abúlé lágbàwá ó ní inna Allaha la yanzuru ila ajsamikum ó lọ́lọ́run ní wo táṣọ yín o bóun lẹ ṣe tóbi sí bóun lẹ ṣe já sí wàlá ila suwarikum kò ní wo àwòrán yín ẹ fáìn abẹ́ẹ̀ tí ẹ fáìn pupa ni yín àbí dúdú walakin yanzur ila qulubikum ṣùgbọ́n náà bá máa wọnú ọkàn yín ṣé ìkìláàsì wà ń bẹ wa a'malukum ọlọ́run àti máa wo iṣẹ́ tẹ̀ ń ṣe ṣé mùsàbáà wà ń bẹ ṣe fi tẹ̀lé bọ́lọ̀ ṣe ní ẹṣẹ́ bójúṣẹ́ ṣe ní ẹṣẹ́ ni ló fi jẹ́ pé ṣe pàtàkì fẹ́ nìkọ̀kan wa ká ṣiṣẹ́ wa torí tọ́nà ọba wà níyàtò fi ta'yin sọ́lá allati yusalliha tá a bá ń kírun a gbọ́dọ̀ máa ní àníyàn ká lè máa fi ṣàdáyọrí ìrun ìrun zúrì ni ìrun tí mo ń kí ìrun àṣírí ni a gbọ́dọ̀ ní àníyàn láti máa fi ṣe tààyínú ẹ̀ bákan náà nípa ohun tó ní í ṣe pẹ̀lú àníyàn nákòló mẹ́fàrdé ìlànà fìlì ni ṣótọ́ a wà lórí ìrun táǹkì pẹ̀lá níyàn pé à ń kírun ọ̀rọ̀ yàn nǹkan kan wá ṣẹlẹ̀ lórí ìrun yẹn náà láwa sọ di nọ́fìlà pé jẹ́ kó fi ṣe nọ́fìlà lórí ìrun èyí tó lékè jù lọ́dọ̀ àwọn afa òun náà ni pé eléyìí ò tọ́ torí pé àníyàn kan láti ní tá a fi bẹ̀rẹ̀ irun àwa ní máa dá padà àwọn àfáà kan ní kò sí láìsí mẹ́ ṣùgbọ́n ètò dájú náà ni pé ọlọ́ni wàlá tóbu lọ àmọ́ àlàkùn iṣẹ́ tá bá ń ṣe ká má bàjẹ́ so bákan náà min fardin ìlà fardin wàhúwà fi sọ̀là nísìnyí fàpẹ̀rẹ̀ kéèyàn wà lórí irun kan ó ń kí zúrì lọ́wọ́ orí irun yẹn náà ló ti wá sọ di àṣírí eléyìí náà ṣe kí ni kò tọ́ bóyá nkí asiri lọ́wọ́ orí asiri làwa wà làbá rántí pàtí kìjúrì àkí asiri yẹn tán ni àṣẹ wa mú júrì wa wa àwa níwò pé ọtọmátíkálì jẹ kúkú sọ di júrì rárá torí pàtí bẹ̀rẹ̀ àdè láníyàn júrì nígbà tá a bẹ̀rẹ̀ mi nọ́fìlì ìlà fárùtì kíyàn máa yan nọ́fìlà lọ́wọ́ kó wá sọ di ọ̀rọ̀ yàn eléyìí náà kò ń ṣe tá a máa ṣe torí pé àní min nafili mu'ayyan ila nafili mu'ayyan kéèyàn wà ní ẹni tó ti dàníyàn lórí nọ́fìlà kan tá a ti mọ̀ bóyá èèyàn kí tahiyatul masjid lọ́wọ́ ó wọ mọ́ṣáláṣí òkè jẹyàn nọ́fìlà kì í fi kí mọ́ṣáláṣí ló bá rántí pé òun ti kí rákàtà fájìrì ìmọ̀ọ́mù dẹ̀ ní pẹ́ ọmọ agbẹ́rù dúró ló bá kú yí àníyàn yẹn sí rákàtà fájìr eléyìí náà lọ. mímu nọ́fìlì mutlaq ìlà nọ́fìlì mu'ayyan èèyàn yan nọ́fìlà ó kọjá yan nọ́fìlà nọ́fìlà tí ò ládàáyọ nípa mo ṣàkọ ń kíráka méjì bóyá ó kọ ń kíráka méjì ni ló bá rántí sọ̀láfìlì istikhara ló bá sọ di istikhara àní máa ṣe bẹ̀ tó rà láníyàn sọ̀látù istikhara lọ tẹ́lẹ̀ mi níyàtìlì imam ilà mamun nígbà míì máa wà èèyàn wà lórí irun nígbà tó wà lórí irun ó wá kúrò mbẹ ó yànnà ó jẹ́ imam ó wá padà di ẹni tó ń tẹ̀lé mọ́ wọn ló ṣẹlẹ̀ sí Abubakar nígbà ó rẹ ànábì sallallahu alaihi wasallam ó rẹ ànábì sallallahu alaihi wasallam ànábì wá dé mọ́ṣáláṣí kò lè wá mọ́sùkì ó sọ fáwọn ìyàwó ẹ̀ sọ fún Abubakar kó lè dìrún Abubakar lè dìrún wọ́n wá ń kírun lọ́wọ́ ànábì bá jáde bí abubakar ṣe gbọ́ọ̀rù ẹsẹ̀ ànábì sallallahu alaihi wasallam fànábì ti dé báyìí abubakar bá sá sẹ́gbẹ̀ẹ́ ànábì ń ṣe ọwọ́ ti pé kó kọ̀ǹtínú kó kọ̀ǹtínú ṣùgbọ́n abubakar wò pé à ah, kí ni ká ti gbọ́ màá wá wọn wájú ànábì ọlọ́run màá máa kírun lẹ́yìn ẹ̀yìn ànábì ọlọ́run ah. nígbà tá ànábì rí i pé kò lè kó ànábì bá bọ́ síbẹ̀ ó wà lórí ìjókòó ànábì ń kírun àwọn wà lórí ìdìde dúró tí irun tábù bá kiri tí ó wá fi ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àwọn jọmọ́ tó kù fi irun tí wọn wọ́n fi ń tẹ̀lé Abubakar so àwọn àfa kan mú bẹ́ẹ̀ pé ẹni tó jẹ́ mọ́mù tẹ́lẹ̀ ó yóò ń kírun fáwọn èèyàn nìmọ́mù gangan bá dé nìmọ́mù bá dé ó yá bóyá mọ́mù gangan tiẹ̀ lọ wájú lọ ayé ẹ̀ ni pé kí ló ń ṣe léyìí àwọn kan mú bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ àwọn àfáà kan wò wípé a lè fẹ́ wò pé lè fẹ́ jẹ́ nínú kòsó sí yàtì rọ̀tún nínú àwọn nǹkan tọ́nà bá fi ṣànọ́bì lẹ́ ṣàní torí pé ń ṣe kí mọ́mù wá di méjì lórí irun tiwa bó o láti fẹ́ sọ pé ilé ìyá lè wo pé bóyá wọn náà bá fi ṣe ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sán náà lẹ́ṣà fún òyìn náà sì ni ó máa fẹ́ ká sinmi tàbá dúró mẹ́. bákan náà mi ìmáàmì ìlà ìmáàmì fi mutanafil nísìn fún àpẹẹrẹ ẹni tó jẹ́ imam kó wá gbé imamship pẹ̀lú mi ilé máa ń ṣẹlẹ̀ dáadáa èèyàn kan ni mọ́ọ̀mù tẹ́lẹ̀ ó wá kúrò mbẹ̀ ìmọ̀mù mi wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ta Umaru lọ́fà tó ń kírun fáwọn èèyàn lọ́wọ́ tí wọ́n fẹ́ pa Umaru padà lẹ́yìn ìgbà tí wọ́n ti ta ní ọgbẹ́ tó pọ̀ Umaru ṣá kọ́ntínú nígbò wáyà strength ò lè gbé mọ́ ẹ̀jẹ̀ ti bó gbogbo rẹ̀ ló fa wàkọ́dàmà Abdurrahman bin Auf ó wá ti Abdurrahman síwájú Abdurrahman kírun fún wọn tòtí mọ̀mú bá ní bùkátà tó kó lórí irun ẹ̀rí nìyẹn pé ẹlòmíì lè di ìmọ̀ọ̀mù nínú àwọn tí wọ́n wà ní ẹ̀yìn ìmọ̀ọ̀mù tẹ́lẹ̀ ilé jẹ́ nínú àwọn àlàyé bákan náà min mamum ìlà ìmọ̀ọ̀mù èèyàn lè jẹ́ tó ń tẹ̀lé mọ̀ọ̀mù tẹ́lẹ̀ kó di mọ̀ọ̀mù gẹ́gẹ́ bá ti sọ yìí bákan náà min munfarid ìlà ìmọ̀ọ̀mù ìgbà míì máa wà èèyàn kan dárò kí ló bá di mọ́ọ̀mù lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn náà máa ń ṣẹlẹ̀ òun dárun kí ni èèyàn kan bá wọ mọ́ṣáláṣí ló bá jọ ìyẹn ìwọ náà ti dì mọ́ọ̀mù nìyẹn o. máa ìmáàmì min ìmáàmì ìlà munfaridin ẹni tó ti jẹ́ mọ́ọ̀mù tẹ́lẹ̀ òun náà lè padà di ẹni tí a máa dárun kí ìmọ̀ọ̀mù táwọn jọmọ́ kú lẹ́yìn ẹ̀ àwọn jọmọ́ kọ̀ kú lẹ́yìn ẹ̀ ni ìdí oríṣiríṣi sí i èyí tó súnmọ́ ń bẹ̀ bóyá lọ aláwọn ọjọ́ mọ́ já bóyá gbogbo wọn jẹ̀wà ìmọ̀mù ti wá ń ṣọ́ra ń bí tóun ti ń jẹ̀wà ń tiẹ̀ pé àlọ́ àlọ́ ò ní dúró àbí kó jẹ́ mọ̀mù tó ní lọ́ọ̀kì ẹlòmíì wà kò dírú ẹ̀wà tó lè jẹ kò ní ìyá ní tó bó ṣe máa ń dààmú àwọn èèyàn yẹn irú èmi ń sìn mí rò pé wà máa ń dà mí báyẹn so ìmọ̀mù wa ń kírun lọ́n tiẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn jọmọ́ tí wọ́n ṣàfarawé lọ́jọ́ jẹ̀wà bọ́ǹbù kan ń dún mọ́ṣáláṣí ni oníkálukú dẹ̀ rọra ń fọwọ́ kó imú ẹ̀ báyìí torí ta bá ti ju bọ́ǹbù lẹ̀ nu mọ́ṣáláṣí tá ń kírun lọ́wọ́ wà á kọ̀ rọra fọwọ́ kó imú ẹ̀ báyìí ni fún náà nìyẹn náà wà á rọra fọwọ́ kó imú ẹ̀ ṣé torí pò fẹ́ gbóòórùn ẹ̀ ni ó ṣeé ṣe ànábì ló àwọn tí wọ́n bá ti rí àmọ́ pé àlò alẹ́ ẹja ni kò lè rọra bọ́ta láti lọ tún àlò aláṣẹ so eléyìí jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti sọ so ẹni tó jẹ́ mọ́mù ó lè padà di ẹni tí ò ní ní èèyàn lẹ́yìn mọ́ ṣẹ̀mẹ̀ pàníyàn náà ni àníyàn tó fi ń kírun tẹ́lẹ̀ ní pàníyàn ìmọ̀mù èyí tó sì fi ń ba lọ́ǹtì ni pé kò ń ṣe ìmọ̀mù mọ́ fún àwọn èèyàn ní mamun ìlàmù farid èèyàn lè jẹ tó ń tẹ̀lé mọ́mù tẹ́lẹ̀ kóun náà padà di ẹni tí ò ní mọ́mù mọ́ ẹ̀rẹ́ lẹ́yìn ó máa ń ṣẹlẹ̀ ńgbà mi ìmọ́mù ń kírun lọ́wọ́ fún wa ẹni wá ní bùkátà tó gbọ́dọ̀ lọ bíyà ìmọ́mù sì ti tẹnubọ sájídà bóyá jọ friday péjì mẹ́ta ló wá wò pé a ah, mo máa ń lọ sọ́fíìsì mọ́tò bí iṣẹ́ wa Hmm. mo rò pé ọmọ sáré kírun láàrin five minutes ni o fati àmọ́mùgbọ̀n ìparí láàrin five minutes ló bá kú lẹ́yìn mọ́mù ló bá bọ́ sí ẹgbẹ́ kan pàápàá jùlọ tí mọ́ṣáláṣí yẹn bá ní compound ló wà lọ kìtì ẹ̀ abẹ́ntara ni ìnira yẹn wá pọ̀ ó lè kú lẹ́yìn mọ́mù kó lọ kìtì ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ kí ó dá tó bá jẹ́bi tó ní compound ni kó má bàa bí ó dẹ̀ rọra kí ń bẹ̀ tó ilé náà máa ṣẹlẹ̀ ẹ̀rí táwọn afá máa mú wá lórí ilé Mu'az bólú jábàl Mu'az bólú jábàl ni mo sọ o kò ń ṣe Mu'az bólú siraj ọ wà ní iṣẹ́ tí Mu'az Mu'az bólú jábàl ìṣe tí ẹni pé tó bá ti lọ mọ́ṣáláṣí tó kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam á ti fi kú mọ́ọ̀sì a wá lọ sí agbègbè ibi tó ń gbé a lọ kírun fún àwọn èèyàn àkọ́kọ́ àfà ni Mu'adh ó ṣe ṣe káráfà ń ṣe tó jẹ́ àfà dáwà ládùúgbò wa wọ́n máa wá ṣe dáwà ń bẹ̀ àwa máa rí sí àfà yẹn lára lẹ́ àfà yẹn la máa wá dúró di àkíṣà ìfún wa tó bá wá kíṣà ìfún wa tán àwa bẹ̀rẹ̀ wá sí àbóhùn ló mọ̀ ń parun ó ṣẹ̀ fi ń kọ́ wa Mu'adh aṣáálọ́lé a lọ kírun fáwọn èèyàn ó wá ń kírun jọ kan fáwọn èèyàn èèyàn kan náà àwọn tó wà bẹ́ẹ̀ ó wá wò pé ohun tí Mu'adh kà ó ti gùn jù ló bá kú lẹ́yìn ẹ̀ ó bá lọ dá kírun nígbà Mu'adh ṣe tán bá yìí orí bí lágbájá ṣe bá òkè ah, yìí ń lẹ́yìn ó bá di ẹnlẹ́ fún máa strange sí yàn pé à ń kírun ìwọ́dẹ̀ kúrò lẹ́yìn wa ó dẹ̀ lọ dá sí ẹ kí wọ́n wá lọ report fan of the sọ̀rọ̀ àtàlà ó ní à fatanu antaya muhammed ó fẹ́ dá fìtì náà lẹ̀ fún wọn ni tó bá fẹ́ kírun fún wọn ká súrọ́tù aliburuj ká ìsìkọ́f àwọn súra oní péjì kan péjì kan yẹ ká torí pé fíìmù dọ̀ọ́yì ó wà nù wọn ìtọ́jú ọ̀lẹ̀ ó wà nù wọn arúgbó kẹ̀kẹ́kẹ̀jọ wàdùnlé àjà ó wà nù wọn tó ní bùkátà ẹ̀rí pànàbì sọ ó ló wà nù wọn dọ̀ọ́yì ọ̀lẹ̀ tó sábà ti wá ríbi tí àwọn èèyàn tá a rí pé àwọn tó wà ní oṣù ọ̀lẹ̀ wọ́n jẹ́ táwọn ẹ̀kọ́ kọ́ jùlọ bí iṣẹ́ wọn ti ń ṣe àwọn èèyàn ta wò pé ah, àwọn eléyìí arúgbó tó rárúgbó mi gan ó lẹ́mìí dáadáa ju ọ̀dọ́ lọ tó lẹ́nu mi máa ń wá lóyún àgéèsì àwọn èèyàn tó bá níbi tí wọ́n ń kírun tó gùn dáadáa tí wọ́n ń ṣe súnà ìrun bó ṣe yẹ kán ṣe ìrun àṣùbà a máa ń fagùn dáadáa kódà ìkọ́nù àwọn sọ̀hábà Usman òun máa ń ka odidi súra yìí nínú Kùránì nínú sọ̀látùlù fájìrì súra tùlù sùúrù látòkè ìgbélẹ̀ ìjọmọ́ súra ti Yusuf gbogbo wa la mọ̀ súra yẹn bó ṣe tó yẹn táwọn olóbánkà Osman wọ́n ní kódà látara kíkà tí òtúmọ̀ máa ń kà ó máa ń fi bẹ́ẹ̀ ka lọ́gọ́rọ̀ gbà látara bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké wọ́n torí máa ń No. Almost 13 pages and a half. Ní Súra tó Yusuf. Tá a bá fẹ́ kà dáadáa lórí òjọ̀mọ́. a máa fẹ́ lè lo 30 minutes lórí ẹ̀. A tún máa dáadáa o. A tún sùjúdù dáadáa. Jọ̀mọ́ Mùsùlùmí. Àyìnà nahnu min hahula. A wá da lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni. Àlùjọ náà lọ fẹ́ wọ̀ Àwa náà dẹ̀ ọlọ́run ní àmàhàsílì tó máa ń tẹ́lẹ̀ kọ́lù jannata kẹ́yìn ẹrù pé bá wà nìjọ́ náà jà kí ẹrù pé bá wà nìjọ́ náà. wà lámà yà àti kò mọ́sálù lẹ̀bí náà kọ́là omi kọ̀bìnrin kù. àwọn tó lọ ṣáájú yóò tó ṣẹlẹ̀ sí wọn ìgbésí ayé tán lò ẹ̀yin ò fẹ́ lórú ẹ̀. mọ̀sát homol bàtà òwà gbọ̀ngàn ọlọ́run ní ilé koko ìdààmú bá wọn wà zúlù zìlù ilẹ̀ mì ìmọ̀ wọn hátà yàkùlà rọ̀tù débi pàdé ọbí ọlọ́gọ́ pariwo wálẹ́dínà máa hù àtàwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ mọ́ta la ránṣẹ́ ọlọ́run tó fẹ́ dé báyìí ìgbà la ránṣẹ́ ọlọ́run tó fẹ́ dé báyìí mọ́ta nasrullah inna nasrullahi qarib ọlọ́run ní àránṣẹ́ ọlọ́run bá kó súnmọ́ o kọ́nà kó bá ṣe ṣe àránṣẹ́ fún wa wa. tó ìyẹn jẹ́ tó ṣẹlẹ̀ sí mu'ad nínú ẹ̀ ìṣìláfù níyàtì imam walmamun àníyàn imam àti mamun ẹni tó ń tẹ̀lé mọ́m tí ó lè yàtọ̀ ọlọ́run sọ pé iná anábì tó wà ní ọ̀ṣẹ́dà ó ní innamal a'malu bin niyyat ó ní gbogbo iṣẹ́ ó dá lórí àníyàn innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa oníkálukú á sì máa gba ẹ̀san lórí tí ó bá ṣe ìmọ̀mù agbẹ̀san lórí àníyàn ẹni tó wà lẹ́yìn ìmọ̀mù náà ti kí ni agbẹ̀san lórí àníyàn so ló fi jẹ́ pé àníyàn ìmọ̀mù àti ẹ tó wà lẹ́yìn ìmọ̀mù àníyàn wọn lè yàtọ̀ lórí rẹ̀ ìmọ̀mù lè máa kí ásírì kẹ́ tó wà lẹ́yìn ìmọ̀mù kò máa kí zúrì ohun tí wọ́n fẹ́ kó yapa òun náà ni àlàfààlù àzọ́hìrọ̀ àwọn nǹkan tó ń ṣe tó kojú wọn ìmáàmù kírun lọ́fílà mẹ́rin jọ̀mọ́ awákí mẹ́ta ẹ̀rí pàtí yapa ìmáàmù gbogbo èèyàn sì ló máa rí ṣùgbọ́n tí a bá ya pẹ̀pẹ̀ láníyàn kò tẹ́ tí ó fẹ́ mọ̀ pé àyàpẹ̀ tó ìyẹn ló bí pé àwọn àfáà tó sọ wípé téèyàn bá fẹ́ kí mọ́gírì tá a bá mọ́mù tí wọ́n ń kí ìṣá yìí ká má kì í lẹ́yìn wọn torí a máa yapa mọ́mù nípa òǹkà irun tí a fẹ́ kí. bákan náà almutanafil khalfa almutari ja ìlú tábàrẹ̀ tó yan nọ́fìlà lẹ́yìn ẹ̀ tó ń ṣe kí ni ẹ̀ tó ń kí ọ̀rọ̀ yàn kò sí láì fi ń bẹ̀ nígbà táwọn bí wa mọ́ṣáláṣí sallallahu alaihi wasallam tárákùnrin kan wọlé tó ń kírun ọ̀rọ̀ yàn ànábì ní mọ́yì àtànáfàlù lèhàdà tálẹ́ tó máa ṣe nọ́fìlà fún arákùnrin èèyàn kan ti dìde ó yan nọ́fìlà pẹ̀lú ẹ̀ tó tí mọ́ abárè èèyàn kan tó ń kírun àwa lè máa yan nọ́fìlà ẹni tó jẹ́ ẹni tó wà lẹ́yìn wa kó jẹ́ pọ́nrán èèyàn ló ń kí ẹni tó sì wà ní ẹ̀yìn ẹni tó ń kí ọ̀rọ̀ èèyàn náà ó lè máa yan nọ́fìlà tó kọ́nà ọba lè fi ọlá kó fi wá ṣe kò ń yẹ dáadáa eléyìí jẹ́ ṣókí nípa àwọn nǹkan méjì tàbí fi kún àwọn májẹ̀mú ìrùn tí a ti sọ tó mẹ́fẹ̀ẹ́ kan tàbí ṣàlàyé fún wa òun náà láti ṣàlàyé kọ́lọ̀ ọba kó jẹ́ kó yé wa ju bí a ṣe sọ lọ kọ́lọ̀ kó sì jẹ́ kí a lè máa múlò nínú ìgbésí ayé wa ibi tá a bá ti ṣe àṣìṣe níbi àwọn májẹ̀mú yìí rí kọ́lọ̀ ọba kó forí jì wa èyí tó wá kún ìgbésí ayé wa kọ́lọ̀ kó máa ṣọ́ wa kúrò níbi ìgbàgbé àti àṣìṣe lórí àwọn nǹkan yìí ربنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين تبارا تيوني بير إن شاء الله نعم بسم الله نعم أوكي أوكي نعم نعم جيد نعم àwọn ọ̀run ta fẹ́ kí ànábì sallallahu alaihi wasallam ó ní sọ́lù kàmọ̀rọ̀ ẹ̀tùmọ̀ ní sọ́lì ẹ kírun gẹ́gẹ́ bí bá ṣe kírun àwọn ọ̀run ta máa kí sókè arípa ànábì sallallahu alaihi máa ń kí sókè àwọn ìta ma kí sílẹ̀ àrí pé ànábì máa ń kí sílẹ̀ àwọn tó bá jẹ́ pé àsìkò tí nǹkan a rí ni pé ànábì sọ̀rọ̀ èyí tó pọ̀ jù náà ni máa ń kí sókè àwọn èrò tó bá jẹ́ ọ̀sán àrí pé ànábì sọ̀rọ̀ ó máa ń wù jẹ́jẹ́ gbogbo ẹ̀ náà sì ni wà mẹ́ sọ pé ìnànà sí ìyá wàá tó àǹkọ́ àkọ́wà ó máa ń jẹ́ àǹfààní pé kí quran lè wọnú ọkàn dáadáa torí pé quran tẹ̀ ń kà sókè ní alẹ́ gbogbo nǹkan máa ń dákẹ́ jẹ́jẹ́ tó ti yàtọ̀ sí àdúgbò títí wa tó jẹ́ pé ibi kan máa play àwọn nǹkan wọ́nranwọ̀nran káàkiri tò ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tó máa ń kà lóru alẹ́ yẹn wọ́n máa ń gbóhùn ẹ̀ sókè torí pé tẹ bá ń gbọ́ a máa wọnú ọkàn yìí àwọn orúfìlẹ̀ kò ní sí pé tẹ̀sù ṣe èèyàn kan pariwo bí èèyàn kan pariwo lọ́hùn kò ní sí nínú ṣíkímọ̀ ni ọ̀sán ariwo máa ń káàkiri tẹ bá pariwo díẹ̀ báyìí lọ́sàn-án ó lè máa ní àwọn èèyàn lára ẹni tó ń ṣe ilé ẹ tó ń ṣe ilé ẹ tó ń ṣe ilé ẹ tó ti yé so téèyàn bá ka nǹkan lọ́sàn-án jẹ́ẹ́jẹ́ ó máa ń ṣe sábàbí pé kí ó lè wọ orí àsìkò ọ̀sán sì ni àwọn èèyàn ti ṣiṣẹ́ náà ti ṣe ogbó ti rẹra àsìkò ṣubú ìníyàṣẹ́ jí ni ẹnájì wà torí pé tẹ bá ń ka kéwú sókè ẹ lè fi wé ìgbẹ́kẹ̀ máa kà sí inú ẹni tó ń ka kéwú sókè ẹnájì méjì ló wà máa lò ẹni tó ń kà sínú ẹnájì ẹ̀yọ̀kan ni ẹni tó ń ka sókè ojú ń ṣiṣẹ́ ẹni ló tún ń ṣiṣẹ́ a máa fi pariwo tó ó lè bí kó tètè rẹ̀ yàn tó ó dẹ̀ máa ń tètè rẹ̀ yàn ní ọ̀sán ju alẹ́ lọ tó gbogbo eléyìí náà ní àwọn ikímọ̀ta lè wò pé ọlọ́run bá fi àwọn nǹkan nǹkan ó fi ṣe wá lóore ni so ohun tí àwọn àfáà ṣàkíyèsí àwọn onímọ̀ ẹ̀sìn òun ni pé àwọn ọ̀run tó bá ti jẹ́ ọ̀sán a rí pé ìtó pọ̀ jù ń bẹ̀ ànábì sallallahu alaihi so kọ́lọ̀ fi wá ṣe kò ń jẹ́ dáadáa. Naam. Naam. Naam. Naam. Naam. Torí pẹ́lú mi gbá sọ pé òkú ló máa ń kírun sí lára. نعم نعم náà bẹ́ẹ̀ ni kóhùn náà gbalada toró náà ti jẹ́ woman suturọ̀ báyẹn òun tún gbalada ṣe nìyẹn ẹ pé àìmọ̀kan máa ń kó fi ṣe tó sá kúrò kò sí kó wá jẹ́ pé wọ́n yẹ ṣe fi sun sútúrọ̀ tó náà mọ̀ kó wá gbé àníyàn pé à ah, jẹ̀yà dúró kẹ́mi fi mí ṣe sútúrọ̀ kí n bá lè gbà ládàá torí pé mo ṣàǹfààní kí irun ẹni ìtúlẹ̀ kí ládẹ̀ lè pọ̀ sí tó ti yé so bí wọ́n bá ń kírun lẹ́yìn wa tí ò bá jẹ́ pé dọ̀rù rí a máa dúró pẹ́ nìyẹn kírun ni kódà ń gbà mí téèyàn bá fẹ́ dìde èèyàn lè torí pẹ́ nìyẹn ń ṣe ká fi fẹ́ nìyẹn ní àǹfààní torí pàdánù bí sọ̀rọ̀ yé wa ká fi sútúrọ̀ síwájú. Si nínú àwọn súnmọ́tò mọ́kádà ní kò ṣe ń ta ń fi ọwọ́ yẹpẹrẹ mú náà náà náà náà náà Naam. Naam. Naam. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni àníyàn gẹ́gẹ́ bá ti ṣe sọ àníyàn ti rán nìyẹn ẹ ti ń kí zúrì lọ́sìn lẹ́sẹ̀kẹsẹ̀ kéèyàn wá rántí pé àmì ẹ̀ ń kí ákìrì kéèyàn wá rántí àmì máa kí kí zúrì wàá máa kí ákìrì ẹ̀ lọ náà ni ṣòtìyé wàá máa kí ákìrì ẹ̀ lọ kí ló dé tó kí zúrì gan gbà gan jù tó wá kí ákìrì ẹ̀ lọ wàá dẹ̀ padà bó zúrì wá torí kò ti da àníyàn ẹ̀ tó ṣẹ ti àwẹ̀ arẹ́rìí náà ni ẹ̀rí ta rí ànábì sallallahu alaihi wasallam ó dé láti mọ́ṣáláṣí lásìkò bíi àsìkò ìyálẹ̀ ta ni ó sì délé ó ní mọ́dà ìdàkọ̀ kí ló wà lé àwọn ará ilé sọ pé àkókò tó ń jẹ ó ní fakọ́dé kóńtù àsomù mi lọ sọ́ba mo kú ti ń gbàwẹ̀ náà tẹ́lẹ̀ ìdàtí ìsinmi kú ti jẹun kankan tẹ́lẹ̀ kákùkù sọ di àwẹ̀ tó yẹ ló fi jẹ́ pé àwẹ̀ àwẹ̀ náà fílà a lè yí àníyàn padà lórí ẹ̀ torí ẹ̀rí tí a rí yẹn ṣó ti yé torí ẹ̀rí tá a rí pé èèyàn tí ìjẹun tẹ́lẹ̀ wá gbọ́ pé kò sóun jẹ́ nílé àbó tiẹ̀ wá di pé tí òkà zúrì náà ló máa ti fẹ́ tó yìí mí mú mi mi jẹun kọ́kọ́ látàárọ̀ jẹ́ kúkú sọ́dàwọ̀ ẹ̀já rẹ̀ tòwárẹ́ rí lórí ẹ̀mí ṣó ti ẹ̀hẹ́ àwọn arẹ́rì tó ní kéèyàn bá kí zúrì lọ tẹ́lẹ̀ kó wá sọ di ánsìrì lẹ́ẹ̀kan náà rárá torí pé irun ta fẹ́ kí ó gbọ́dọ̀ ní àníyàn tòkọ́ lọ́n fi wá ṣe kò ń jẹ dáadáa bó ṣe jẹ́ pàníyàn máa wà lórí pé àwẹ̀ tí mò ń gbà yìí àwẹ̀ ọ̀rọ̀ yan ni àwẹ̀ tí mò ń gbà yìí àwẹ̀ tàtọ́ wú àrùn ni tó àníyàn náà la máa fi ṣòpin ìyàwó wàláwọ̀ àlọ́ náà wà ní kò ní sọ̀rọ̀ ọ̀tọ̀lọ̀. Bẹ́ẹ̀ni àwọn àwùjọ alẹ́yìn sí àṣedédé pẹ̀lú ẹ̀ Naam. Naam. Naam. Naam àwọn àbí kan wọ́n fẹ́ kírun ìrún wọlé four twenty fàpẹẹrẹ wọ́n dẹ̀ fẹ́ kí n four o'clock ìbàjẹ́ ni wọ́n fẹ́ ṣe yẹn àwọn tó jó ní mímọ̀ wọ́n fẹ́ kó báwọn aláìmọ̀ kan torí páwọn ní mímọ̀ bóyá mọ̀ wọ́n débi pé kò yẹ kọ́ kí ṣùgbọ́n wọ́n fẹ́ lò fẹ́ nú àwa fi ẹwọ́ èèyàn tó máa kírun tó máa sọ̀rọ̀ nù torí gbogbo aláti mẹ́ pé inú májẹ̀mú òrùn ni kásìkò ẹ̀ wọlé tó ń gbà tẹ ráwọn èèyàn tó fẹ́ kírun wọ́n fẹ́ ṣe ojú òda àwọn òní bá wọn ṣe torọ́ ní two wrong cannot make a right wọn bá pọ̀ ẹ̀jọ̀ mọ́ lọ fẹ́ kì kò ní sọ̀rọ̀ yẹn rẹ̀ tọ̀ lọ́fílà lọ fẹ́ yàn ṣé lọ́fílà lẹ́yìn fẹ́ yàn ẹ̀yin òyìn lọ́fílà ẹ fẹ́ kírun àti àwọn ẹ̀yàn lọ́fílà wọ́n ti láàyè ọ̀pá wọn ní kí á sí ọjọ́ yẹn tọ́nà bá fẹ́ ká kiri wáyé tí ò gbé wá ságo mẹ́rin ìgbà tó mọ̀ ìpago mẹ́rin làwa bá ń kiri wáyé tí ò gbé wá ságo sí ìtumọ̀ tó ń sọ nìyẹn. tó sábà bá wọn kí alẹ́ nǹkan ló dùn tó dànù ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ láwùjọ ẹ bá wọn kí ẹ á máa ṣe àrárá àwọn nǹkan wà bó o bá tiẹ̀ lè kọ́ ìwọ òní bá wọn dá sí wọn ò sì jẹ́ nípa kánú máa mú pankẹ́rẹ́ ni pé o gbọ́dọ̀ bá wa sí ọ̀tọ̀ nìyẹn wàá mọ̀ pé tó bá sí bá tó bá sí yẹn náà wàá padà lọ sí títí ẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ nípa níbi ìgbà tí wọ́n rí pé wò kí òun kọjá lọ ọ̀dẹ̀ ń pè ń tò fọ́ o dẹ̀ kọjá lọ afẹ́ yóò níyà kí òun ni àmú rí pé àsìkò òun yóò sì wọlé ni. ẹ bẹ̀rẹ̀ nìyẹn orí ìdúró mo wà sá kódà mo rí ni mo ń lọ lé ni ẹgbẹ́ ṣe máa ń ṣe bí àkílà ṣe sà àṣejù yìí ti pà àṣejù kọ̀ tó fi aago wọn tí wọn bá mọ ṣe wù tó bá lè ṣàlàyé yìí náà jẹ́ ká ẹwò ìgbálẹ̀ ni ẹ wo òṣùwọ̀n yìí kò tí ì débẹ̀ ohun tá lọ́ọ́ bí sọ tó sọ tó sọ ni àwọn ọ̀nà lè mọ̀nà látàrẹ̀ ṣùgbọ́n wọn tó yẹ káwọn èèyàn rí kó láìbírèkì wọn ìwọ náà wá ń tijú bàbá mọ́ òun ò pé kọ́ má sọ ẹlẹ́nu ẹ̀yin jẹ́ kú bá wọn kí tó bá ti kí sọ́mà dúró díẹ̀ mọ́ṣáláṣí dásìkò ẹ̀rọ àwọn onímọ̀ wá sí tèmi ó nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí yẹn náà torí pé wọ́n láìsẹ̀nsì tó ń ṣe yẹn ní póráì tó bá tún wá fẹ́ tún tiẹ̀ kí ò ní kí lójú wọn ò ní kí sásìkò táwọn kan máa rí pé ah, àáfà yẹn túrò ẹ̀ kí ó dàbí pé kò wọlé sásìkò yẹn ni bó ṣe jẹ́ pé yẹn ló tún dáa toro lè fi tújọ mọ́ tó ó fi ẹ̀kọ́ rọra lọ ọmọ bó ṣe máa sọ́ọ̀bù tó blẹ̀mù ta tó bá ti láǹfààní àti tún ṣe má ti dá wa lákùnrin ohun tó ń báyìí tó kọ́nà fi wá ṣe kò yẹ dáadáa a ní máa please àwọn èèyàn láti ṣe ọlọ́wọ́n gbà a dẹ̀ ní máa ṣe ohun tó bá jẹ́ sábàbí àti kó báwọn èèyàn ká má dẹ̀ jẹ́ kọ́ ọ̀nà máa fi wá ṣe láìsẹ̀ǹsì pé ńgbà tá a fa yẹn lè fi jókòó sí wa dájú wa ibi tí èèyàn fẹ́ jókòó sí ẹ gbọ́dọ̀ sọ ibòmíì wà tó bá ti rí ẹ jókòó báyìí tó fi ń sọ àwọn ọ̀rọ̀ aláwọ̀ apá àti wọn mi rí tó ń ṣe bóyá pé ah, ah tó báyìí fún o gbogbo àwọn jọmọ́ ọ̀tọ̀ rí àwọn wàákọ̀ rí smile sí ẹ lọ́ọ̀kan ní pé alhamdulillah àfa iná wa program wa ah, inú lu ọ̀rọ̀ ah, ọ̀rọ̀ tí ń wo àfa lára gan àfa ṣàpọ̀ mi torí pé haraka wa body language wa interpretation oríṣiríṣi làwọn èèyàn máa fún wọ́n dẹ̀ sọ pé action speaks louder than voice ìjókòó ẹ̀ action ni o tó wá jẹ́ kó jókòó mẹ́gbọ́n wá parí ìdí tó fi jókòó ní bíà òun gbọ́dọ̀ kọ̀ lọ torí wọ́n wá nọwọ́ yẹsà lórí àwọn ọ̀rọ̀ tẹ sọ yìí kọ́nà ń ṣàánú wa o ọ̀nà àbáwá ṣe àlékún dáadáa ẹ̀yìn àfa o ṣùgbọ́n a pé hadith kan Ìmáàmù Bukhari gan ló gbà wá kò síyè méjì pé hadith tó fẹsẹ̀ rinlẹ̀ hadith yẹn wá pàdánù bí sọ́kùnrin àdúrà sọ́nà sọ báyìí báyìí báyìí mo wá wo pé bó la ṣe fẹ́ correlate láàrin hadith yẹn àti tí ẹ̀yin sọ adẹ̀rí ọ̀rọ̀ àwọn bí mọ́mù mọ́lìkì pé kó lòun yóò kọjú nínú wa yọ̀rọ̀ ìlà sọ́ọ̀ṣì bá dàlẹ́ kọ́bùrù gbogbo èèyàn láti gba tó bá wí wọlé gbogbo èèyàn sì láti sọ pé àyẹ̀sà á ẹ̀dì mú náà torí pàtí rí ọ̀rọ̀ ọ̀gá wa àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ọ̀gá wa ló wà nílẹ̀ yìí ọ̀gá mi ọ̀gá tèmi ọ̀gá tí yìí ni ṣó ti yé a sì rí ìmọ̀mù nu wọn tó sọ wípé idha sahha al-hadith fahuwa madhhabi tí hadith bá di fẹsẹ̀ rí lẹ̀ òní mọ́sáhábù mi tó bá wá wà ń bẹ̀ láti sọ yẹn ṣùgbọ́n òsì ń bẹ̀ láti sọ owó àjòkó wa mìírí Allahu Akbar àwọn jọmọ́ ti wá interpret ẹ̀ wá ti wo àfa náà lára wọ́n ṣàkàn kan orí mọ́lẹ̀ báyìí Allahu Akbar so kọ́nà kò ṣàánú ìwọ́n ti mọ̀ pé ah! àwọn èèyàn lọ ti sọnù náà so lèèyàn ti gbọ́dọ̀ ṣọ́ra ìṣesí wa ọ̀rọ̀ wa a je jẹ́ kó jẹ́ sábà bí a ti fáwọn èèyàn so kọ́nà ṣàánú tọ́ọ̀yọ́ bá ń kírun gbàtà tí kò tíì wọlé ká má bá wọn kì torí máa bá wọn kí a máa nǹkan lè jà burú ni sòkànnà kò ṣàánú wa a máa ń ráwọn lọ́dọ̀ wa máa ní ẹwà á dẹ̀ bá wọn tó bá pé wa ṣó mọ̀gbà tí wàá kú àbò mọ̀gbà tí kọ́nu wọn náà máa kú so àwọn tá a ti ń sọ yìí torí pàdé sọ lẹ́ẹ̀kan pé kí ló fa sábàbí páwọn yóò kọjú sí kíbla àwọn tí irun sásìkò àkọ́kọ́ àìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ inú ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn fẹ́ tẹ̀lé àwọn èèyàn lọ́nà afọ́jú àṣewùwá ti ti sọ abẹ́ ti gaskiya muhimmanci da zai faru mun kọ́nà ń wa láwùjọ wa kọ́nà bá wa tún àwọn mọ́mù wa ṣe àwọn mọ́mù máa rojọ́ wájú ọlọ́run kọ́nà ṣe dáadáa rojọ́ torí mélòó mélòó bùkátà àwọn jọmọ́ tó yẹ kó bá wọn bíyá tí ò bíyá ó wà jọmọ́ abẹ́ mọ́mù kan sì ló wà ṣẹ̀bẹ̀ fáwọn ẹjọ́ kan nìyẹn èèyàn dẹ̀ lè wo pé àti ló kàn mọ́mù bẹ̀ ká mọ́ àti sọ pé ọ̀rọ̀ ọ̀run gan tí mọ́mù tó jẹ́ pé òun ló ṣíwájú wọn nígbà tá a lọ sí kọ̀tún a lọ ọ̀kan tún jọ mọ́ mọ́tò wa gba ọ̀nà tẹ̀lẹ́ bó ṣe dé tẹ̀lẹ́ báyìí ó kọ̀ kọjú sọ́nà ìyàlejò gbòòrò adé ńlọ yóò já sí kọ̀tún àwa tẹ̀lé mọ́mù lọ ṣá máa dé kọ̀tún àlọ afẹ́kírun fọ́nà abẹ́kọjú sọ́lọ́hún ìmọ̀mù wa ti kẹ̀gbẹ́ sọ́lọ́hún tiẹ̀ òun sì ló ń kó wa lọ́wájú ọlọ́hún ló fi jẹ́ pé kò dá tó tí ó fi yé káwa kọjú sí kíbla tí mo mú wa ọmọ kọjú sí kíbla kò ń ṣe nǹkan gidi kò bẹ́kọ̀ ọ̀rùn gan mu ṣùgbọ́n wẹ́ tó bá ń di pé dọ̀rúrọ̀ àárọ̀ mọ́ dá sí mọ́ torí pé ìmá dá kírun ìmá kírun lé nǹkan ọ̀bàlújẹ́ ló máa ń jẹ́ fẹ́ntì mọ́nì bá wà lára rẹ̀ ẹ wà ní mọ́ṣáláṣí mi inú ìyá sì máa bàjẹ́ pé kí gbogbo àwọn jọmọ́ ìyá kan máa fi wọ́n lẹ̀ ní tó dẹ̀ ṣe é ṣe kó dáǹfààní tẹ gbogbo ẹgbẹ́ ṣe fún wọn tó ló fi jẹ́ pé kọ́nà tún àwọn kọ́ bá tún àwùjọ wa ṣe tá a bá ń sọ̀rọ̀ àwọn politicians mọ́ṣáláṣí gan àwọn tó ń ṣètò ẹ̀ látara àfẹ́ ló burú ju táwọn politicians lọ kọ́nà kó ṣàánú wa kọ́nà fi wá ṣe kò ń jẹ dáadáa so ó léwu díẹ̀ ó léwu ìmọ̀ọ́mù tó fi afẹjọ́ àjọ lọ wájú ọlọ́ òun sì fi kọ̀yìn sọ náà òun sì ló ń kó wa lọ ṣé mo ń gbọ́ ọkọ yẹn takò làákàyè àti kọjú sí kíbílẹ̀ ò dẹ̀ lé o kápọ̀ kọjú sílẹ̀ ó dẹ̀ parí àbí kódà a lè má bẹ́ẹ̀dì táìsì èdè káwa kọ̀ bẹ́ẹ̀dì yorùbá sọ pé ohun tí ò lẹ́nu ń gbọ́n ju yàn lọ ṣùgbọ́n mọ́ṣáláṣí wa lẹ́nu táìsì torí pé àwọn náà ń darí wa mo ti sọ lẹ́ẹ̀kan pé ibi táwọn èèyàn ń kọjú sí ibi tí mọ́ṣáláṣí bá ti dojú kọ ni tó bá jẹ́ pé ọ̀nì lọ́mọ bíi ìjọ àwọn àfáà yẹn ni ibo lọ́mọ kọjú sí mọ́ṣáláṣí wa nì rárá ibi tó máa kọjú sí ni torí pé ibi ó kéré ibi ìfẹ́ wọn á fẹ́ kó gùn lọ sẹ́yìn tẹ́bá wá jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ náà àwárí nìkan tó kọ́ lọ báyìí wọ́n á sọ bí di kíbla ẹ̀wọ̀ nǹkan kọ́lọ̀ tó wá ṣe kò ń jẹ́ dáadáa wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in